We thank you, Lord of Law, eternal rock of ages, ọba tó jọba lọ́ba tó fọba jẹ. Ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé, àwí máa yẹn àsọ̀rọ̀ mátà sí ọba mi ògbèjà kẹ́rù gbogbo níjà. Ọba tó máa ń jà tí ò kì í jẹ̀bi kábíyèsí rẹ̀ lónìí o, èmi gbé ọ̀gá o. <laughs> A gbé ọ̀gá. Ẹ̀yin ni bẹ̀rẹ̀ àti òpin. Ẹ̀rù jẹ̀jẹ̀ tó ń gbé ọ̀run ṣògo àfẹ̀yìn fún ọ. A gbé ọ̀gá ẹ̀yin ni bẹ̀rẹ̀ àti òpin ẹ̀rù jẹ̀jẹ̀ tó ń gbé ọ̀run ṣògo àfihàn fún ọ àgbé ọ̀gá ẹ̀yin ni bẹ̀rẹ̀ àti òpin ẹ̀rù jẹ̀jẹ̀ tó ń gbé ọ̀run ṣògo àfihàn fún ọ kábíyèsí rẹ lónìí òrìṣà òkè kábíyèsí rẹ o alágbára gíga òrìṣà tó ju gbogbo òrìṣà ayé lọ kábíyèsí rẹ o ọlọ́run tó ju ọba tó ju ènìyàn tó dá gbogbo ènìyàn tí ọlọ́run mìíràn ẹlòmíràn kò tiẹ̀ lè yájú sí kábíyèsí rẹ o ọba tó tóbi tó lágbára ọba mi tí mo fẹ̀yìntì ọba mi tó dúró tì mí ọba mi tó yàn mí tó pè mí ọlọ́run mi tó ní ìpinnu rere fún ayé mi fún ilé mi fún àwọn olólùfẹ́ mi fún gbogbo àwọn ènìyàn kábíyèsí ọlọ́run àánú kábíyèsí ọlọ́run ètò kábíyèsí ọlọ́run ìgbàlà kábíyèsí ọlọ́run ìwòsàn kábíyèsí ọlọ́run òtítọ́ kábíyèsí ọlọ́run òdodo kábíyèsí alágbára gíga kábíyèsí alápá jábẹ́jábẹ́ kábíyèsí àráwò tó máa ń wó ilé tó wó ilé ikú ti ìpìlẹ̀ ti ìpìlẹ̀ kábíyèsí rẹ lónìí o ọ̀pá bídà sọ́bi dire ọba tó máa ń torí aláìsùn wọn ṣe ọlọ́run tó máa ń gbénu múdí aṣọ ọlá tó bá wù ú agbénu adélébà ṣẹwà tó bá tún wù ú á gbọ́run ṣògo tó bá tún wù ú ọ̀rọ̀ ńlá tó máa ń gbénu ọmọ ènìyàn fọhùn kábíyèsí ọba tó ń dún bí àrá ọba tó ń fọ̀ bí òjò kábíyèsí ọba tó dùn tó ń tàn bí òrùn kábíyèsí ọba tó gbóná bí iná kábíyèsí o kò ṣe rí fín kò ṣe yájú sí kábíyèsí ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti òpin gbogbo kábíyèsí ọba tí a kò lè rídìí rẹ̀ kábíyèsí ọba tó dá ayé àti ọ̀run tí gbogbo ayé àti ọ̀run bó ṣe tóbi tó tí òkun ọwọ́ rẹ̀ ó ń bẹ nínú ayé ayé tó ń bẹ nínú rẹ̀ ó ń bẹ lọ́run ó ń bẹ lọ́run ó jókòó sórí ìtẹ́ kábíyèsí o ọba tí ìtẹ́ dára ọba tí ìtẹ́ tóbi ọba tí ìtẹ́ rẹ̀ táwọn angẹ́lì mímọ́ tó ń tún kọ mímọ́ mímọ́ níwájú ìtẹ́ rẹ̀ onítẹ́ ògo kábíyèsí o ọlọ́run ògo kábíyèsí o ọlọ́run alágbára kábíyèsí o ìmọ́lẹ̀ mi kábíyèsí o ayọ̀ mi kábíyèsí o omi tó ń ṣàn lára mi kábíyèsí o ẹ̀jẹ̀ tó ràn nínú vein mi kábíyèsí o ẹran tó bò mí lára kábíyèsí o ọ̀rọ̀ tó ń jáde látẹnu mi kábíyèsí o irun orí mi ẹ̀yin ni kábíyèsí o kábíyèsí ògo mi kábíyèsí ìmọ́lẹ̀ mi àná mi ẹ̀yin ni èní mi ẹ̀yin mà ohun gbogbo nínú ohun gbogbo fún mi kábíyèsí o òmùrànmọ níṣẹ́ fàyàtì ọba tó lọ sójú ogun tí ò sọba tó kankan nù rí bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè bá wí kò sẹ́ni tó lè bàjà kò sẹ́ni tó lè sọ pé ó ṣe ṣèyí kábíyèsí rẹ o ọba tí ò kú rí tí kò sì lè kú láéláé kábíyèsí ọba láéláé kan gbá kábíyèsí o ọ̀pá tírín tó kanlẹ̀ tó kànrun kábíyèsí o òkè gàgàrà oṣó àjẹ́ emèrè kò lè gún orí ayé lẹ́ẹ̀kan ṣoṣo kábíyèsí omi ni present omi ni sáyẹ kábíyèsí rí tó tóbi ó lọ́lá ju ọlọ́lá ayé lọ ó tóbi ju gbogbo àwọn ènìyàn lọ ó lọ́lá ó lówó ó lọ́rọ̀ ó lágbára kábíyèsí gbogbo ayé àti ọ̀run ọ̀rọ̀ ọbẹ̀ ayọ̀ ọbẹ̀ ibẹ̀ ẹbẹ̀ agbára ọbẹ̀ ògo ọbẹ̀ ìmọ́lẹ̀ ọbẹ̀ ọwọ́ rẹ ló wà kábíyèsí o èmi yàn lónìí mo ṣe yín lọ́ba ẹ ṣé dádì mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé ẹlẹ́dàá mi ẹ ṣé àṣẹ̀dá o èmi dúpẹ́ mo yìn lógo mo ṣe yín lọ́ba lórí àwọn ọmọ tẹ́ ẹ fún mi lóko àwọn olólùfẹ́ mi àwọn tó bẹ lábẹ́ òun lónìí ẹ ṣé fún tẹ́ fẹ́ ṣe wa dé lójú òní tẹ́ mo dúpẹ́ o o mo wá bẹ̀bẹ̀ lónìí ọlọ́run mi ẹlẹ́dàá olówó orí mi bàbá mi ọ̀gá mi okun mi ayọ̀ mi adé orí mi ìfọ̀kànbalẹ̀ mi ọlá mi ah ah mo dúpẹ́ fún yín mo wá bẹ̀bẹ̀ ni ipe mo fẹ́ agbára ẹ̀mí mú mi ò fẹ́ kẹ́ ẹ fi mí sílẹ̀ ẹ má tì mí dànù ẹ má kọ̀ mí ní àkọsílẹ̀ ẹ má lò mí ní àlòpàtì ẹ lò mí fògo yín àníṣe kẹ́ lò mí lọ má jẹ́ kí n di ohun èlò àlùpàtì lọ́wọ́ rẹ ohun tó ní ọlọ́lá tó jẹ́ ọlọ́lá ohun tó lágbára ohun èlò ọlọ́lá tó máa mú ògo bá orúkọ rẹ ní gbogbo ìgbà ní gbogbo ààyè ní gbogbo ọ̀nà òun ni kò ṣe mí bàbá mo fẹ́ kó lòdà ayé mi pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ agbára kò ṣeé yájú sí kò ṣeé rí fín kò ṣeé pajẹ kò ṣeé gbé wọlẹ̀ ah olúwa gbé sínú mi load me with your presence with your power with your glory with your word in the name of Jesus Christ gbogbo ìgbà tí n bá ti lanu láti máa wí láti máa sọ ọlọ́run jọ̀ọ́ mí sí mi gbé mi wọ̀ jẹ́ kára máa sún nípa ọ̀rọ̀ náà kó máa wókè balẹ̀ kọ̀rọ̀ náà kó di oyin kó di adùn nínú ọkàn àwọn tó ń pọ̀ ọkàn wọn ń pòrúurú àní kí ọ̀rọ̀ náà kó di ìdáǹdè gbogbo àwọn tó wà nínú ìgbèkùn kí ọ̀rọ̀ náà kó di ìwòsàn fún àwọn tó bá ń ṣe àárẹ̀ kí náà kó di ọlá fún àwọn tó bá ń wojú rẹ̀ fún oore ní orúkọ Jésù bàbá mi àti ọlọ́run mi torí ọ̀rọ̀ yín sọ wípé olórùn rẹ̀ ẹni tí èèyàn bá sin òrìṣà ẹnikẹ́ni tó máa ṣẹlẹ̀ sí ọlọ́run mi ò òrìṣà tó ju òrìṣà ayé lọ ẹ̀yin ni mo sìn lónìí ẹni mo gbéga ẹni mo tẹríba fún ọlọ́run ayérayé mi ò fẹ́ sin òrìṣà ti ayé torí pé yéèké póso tayaba bàbá mi àti ọlọ́run mi olúwa gbàkóso olúwa mẹ́sìn mi ẹni tó bá lò máa dojú ìjà kọ mi àbí alágbára òòṣà kan àbí òòṣà kóòṣà àbí ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé òòṣà ayé àbí tó bá gbẹ́kẹ̀lé agbára ayé tó bá lò mi àbáwọn olólùfẹ́ mi statement mo fẹ́ wí lónìí mo gbàdúrà fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ mo fi wọ́n sùn ọ́ mo fi wọ́n lé ọ lọ́wọ́ bàbá ṣe ìdájọ́ fún wọn jẹ́ wọn ṣera wọn pa gbogbo tó ń gbé dání gbogbo tó ń jẹ́ fún wọn jẹ́ wọn fi para wọn àṣìṣe ńlá kó bàlẹ̀ ayé wọn yèké ìpòsó tayaba bàbá jọ ń ṣera wọn pa gbogbo ọ̀fà tó bá ti ta kó máa dà lé wọn lórí kó máa padà lọ bá wọn agbára ńlá agbára ẹ̀mí mímọ́ tó ń dá ibi padà sórí oníbi tó ń dá àfọ̀ padà sórí ọlọ́fà ọlọ́run gbé sínú mẹ́ bàbá gbé sínú ayé ọmọ mẹ́ bàbá mo fẹ́ máa sàn ní òtítọ́ àti ní òdodo àwọn ìran burúkú àti àlá tí ẹnikẹ́ni ti ìdí ńlá bóyá sí èmi àbí àwọn ọmọ mi àbí sí àwọn ènìyàn yìí ní orúkọ jésù àlànà mo pàṣẹ fún yín ẹ máa parẹ́ ní orúkọ jésù gbogbo ẹ̀yin iṣẹ́ òkùnkùn the almighty god terminate you in the name of jesus christ whatever evil that the enemy are planning against me my father and my lord kansule àwọn tó pinrin bi ẹ máa kó sínú wàhálà yín pampẹ́ tẹ dẹ̀ sílẹ̀ kó mú ẹ̀yin fúnra yín lórúkọ jésù èmi bọ́lá fọláṣadé mi ò ní kó sínú wàhálà mi ò ní kó sínú ìdààmú ètò tí ọlọ́run ní fún mi dáradára ni o ire ni tèmi ayọ̀ ni tèmi ìfọkànbalẹ̀ ni tèmi i cover myself with the blood of jesus once again and my family my well wishes my children with the blood of jesus christ mo ṣe insurance gbogbo àyìn olólùfẹ́ mi nínú ẹ̀jẹ̀ jésù no evil shall be for us kò síbi kan tí ó máa ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùn kárùn kì yóò súnmọ́ ilé wa àwa ò ní ní ìpín àbúrú ibi ò ní ṣẹlẹ̀ sí wa olúwa ò ní gbàbọ̀dẹ̀ nínú àwọn tó ti kọ́ pé máa kú ní ọdún yìí èmi bọ́lá fọláṣadé àti àwọn ọmọ mi àti gbogbo èèyàn olólùfẹ́ mi ẹ ò ní pẹ̀lú bẹ́ẹ̀ ni yóò rí o ọ̀run sáyẹ̀nsì ọ̀rọ̀ náà fẹ́ jáde lọ lónìí ọlọ́run báwọn èèyàn rẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi náà sọ̀rọ̀ bàbá mi àti ọlọ́run mi má pa mí tì hmm, jẹ́gọ̀rọ̀ náà kó máa mú mi lára dá kó sì máa wo èmi náà sàn kó wọ àwọn èèyàn sàn kó sọ rí ohun tẹ́ ẹ ti ṣe rí láti ẹnu mi oníkẹ́ sọ lónìí oníkẹ́ ṣe lónìí etí ìgbọ́ àti àyàgbà ṣe fún àwọn ènìyàn Olúwa fi fún wọn gbàkóso ẹlẹ́dàá aṣẹ̀dá má fẹ́ lòmí rọ́pò mi o má fòkúta rọ́pò mi o Olúwa máa lò mí lọ bàbá mi àti ọlọ́run mi má jẹ́ ń jẹrà mi lójú má jẹ́ ń gbéraga sí ọ ẹ̀mí rẹ̀lẹ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ o ẹ̀mí mímọ́ Olúwa fi fún mi ọlọ́run ṣàánú thank you father because you answer prayer i worship you lord in jesus name i pray amen. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Holy Spirit, take total control right now. In Jesus' name, amen. Good morning, everybody. ṣé dàda lè And let's láti Canada I say good morning because a one yeah seven thirty good morning ẹ má bínú pé mo tètè dé late um, over better than never That's the time God wants it actually <laughs> mi lè má sọ lójoojúmọ́ pé mo ti jí láti àárọ̀ kùtùkùtù àbí láti òru yes exactly but mo ti jí was um, mo jí ní tó twelve mo tún padà mo pray for some minutes eh, mo kò relax mi ò sùn I started again a lot of people have been calling also they calling me in fact I don't know I don't know I don't want to get angry God bless you thank you very much you know I don't want to get angry because people do what they calling me I don't know why you know maybe some people want to much love for you ma thank you Are you too thank you thank you god almighty god my, my father the almighty god i pray to that i call on every day may that god the creator of heaven and heart love you show you love love you love you love you show you love grant you all your heart desire in jesus name amen ẹ ti rí táìtù mi láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni òun náà ni pé when you worship idol what happen tó bá sin òrìṣà <laughs> kábíyèsí òrìṣà òkè kábíyèsí <laughs> òrìṣà òkè ẹkùn òkè òrìṣà òkè yéèké bó sóta yaba nínú in my father's house jáàtì ilé bàbá mi ní ayé yìí wọ́n máa ń pe wọ́n tún máa ń kíra wọn ní ọmọ ẹkùn òkè so logo ilé bàbá mi wọ́n máa ń gbé lion ẹkùn ni wọ́n fi ṣe logo ilé bàbá mi tó bá ti rí ilé bàbá mi àwọn míì tó bá wà tó jẹ́ pé wọ́n láìkí nìyẹn wọ́n á kàn kọ́ síbẹ̀ wọ́n á ní ọmọ ẹkùn òkè that's logo ilé bàbá mi nìyẹn ilé ajagun náà ọmọ ẹkùn òkè so oríkì ilé bàbá mi náà ní ti ayé náà wọ́n máa ń pè wọ́n ní ọmọ ẹkùn òkè ìyẹn mi pé ọlọ́run ẹkùn òkè that is God Almighty God you understand I saw many things that praise the Lord in my nínú àwọn oríkì mi mo dẹ̀ tún rí àwọn nǹkan yìí tí ò bá ti ra mò ń mo sọ lónìí fún nǹkan tí a bá sọ nípa ẹni tó bá sin òrìṣà what happened today àwọn tó bá sin òrìṣà òrìṣà wo ni wọ́n sìn mm That's mm-hmm. my first number one question. Thank you. That's my number one first question, you know. Òrìṣà wo ni ìwọ ń sìn? Mèdè Yaba. Ó ní kí ló ṣẹlẹ̀ sí ẹni tó bá àwọn tó bá sìn òrìṣà? Òrìṣà tó o bá sìn ló máa determine ní tó máa ṣẹlẹ̀ sí ọ. ni tá de sìn ní orílẹ̀-èdè tiwa? Kí la sìn nínú ilé wa? kí là ń sìn nílé bàbá rẹ kí là ń sìn nílé ìyá rẹ kí là ń sìn nílé ọkọ tó o fẹ́ kí là ń sìn níbi tó ń gbé kí là ń sìn ní àyíká ibi tó wà àní kí ni òrìṣà tí wọ́n ń bọ ní àyíká rẹ àní tó o bá sin òrìṣà kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ sí ọ. yé bá ṣètì yaba you know what àwọn tó fẹ́ràn òrìṣà a lè pè wọ́n ní èrè àwọn tó jẹ́ ti ayé yìí èrè hmm. tẹ́ bá lọ sínú ìwé Genesis orí kẹta mi orí kọkànlélọ́gbọ̀n ẹ kà á tán ẹ máa rí níbi tí Rachel tó ti ṣe kíni tó jí òrìṣà gbé òrìṣà bàbá rẹ̀ ni ó fẹ́ràn òrìṣà kí ló ṣẹlẹ̀ sí Rachel nítòótọ́ ọmọ tó bí ẹ̀ ń gbọ́rọ̀ mi ó ṣe kíni wọ́n wá nídìí ẹ̀ nílé bàbá rẹ̀ is a star but you know what òrìṣà ni màmá ẹ̀ jí gbé you know what tó o bá sin òrìṣà tó o fẹ́ràn òrìṣà kí ló máa ṣẹlẹ̀ sí ọ. tí o bá sin òrìṣà tó fẹ́ràn òrìṣà kí ló máa ṣẹlẹ̀ sí ọ. let us be serious you know what ọ̀rọ̀ ọlọ́run ni when we are tá a bá ń ṣeré ìgbà eré fún eré wọ́n ní gbogbo nǹkan ló ní àkókò ní lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ìwọ ń mi bẹ́yẹn a ti gbàdúrà kí ọlọ́run bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kó bẹ́ẹ̀ yín náà sọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ó lágbára ó ní ààbò ó ní okun ó ní ayọ̀ ó ní ẹ̀jẹ̀ ó ní ìmísí ó ní agbára ó ní àná ó ní èní ọ̀rọ̀ ọlọ́run ní agbára wọ́n ló mú ó lágbára ó sì mú ju dàkídà olójú méjì lọ olójú mẹ́rin pàápàá mo ní tí o bá sin òrìṣà kí ló máa ṣẹlẹ̀ sí ọ òrìṣà òkè okay elédùnmarè ọlọ́run tó dá ayé àti ọ̀run òrìṣà òkè wọ́n ní tó o bá sin òrìṣà kí ló máa ṣẹlẹ̀ sí ọ méjì ni òrìṣà òkè tí ń ṣe ọlọ́run tó dá ayé àti ọ̀run tó o bá sìn ó ti ṣèlérí anybody that worship God he will never put, be put to shame but tó o bá sin òrìṣà ti ayé bí àwọn ènìyàn ṣe ń sin òrìṣà ní ìlú wa ní ìlú Nàìjíríà tó bá ń sin òrìṣà kí ló máa ń ṣẹlẹ̀ sí wọn wọ́n ń sin òrìṣà dáadáa nílé bàbá mi a dẹ̀ máa gbàdúrà kan tó bá sin òrìṣà mi ò ní gbàgbé ẹ̀mí mímọ́ ò ní jẹ́ gbàgbé kí ló máa ṣẹlẹ̀ sí ọ wọ́n sìn dáadáa nílé bàbá tèmi ọ̀pọ̀lọpọ̀ ẹrù ló sì wà nínú ilé òrìṣà tí òrìṣà ò kó fún ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ògo ọ̀pọ̀lọpọ̀ ayé ló ti wà nínú ìgbèkùn òrìṣà ọ̀pọ̀lọpọ̀ nǹkan búburú ló máa ń ṣẹlẹ̀ sí ẹni tó bá sin òrìṣà tí ò bá ń ṣe òrìṣà òkè mo fi sí èdè yorùbá nísinsìnyí kó lè yọyín òrìṣà kò mí pé yorùbá ni mo sọ o i'm speaking yorùbá okay the dialect of my you know ní ilẹ̀ ibi tí wọ́n ti bí mi tó o bá sin òrìṣà ilẹ̀ òrìṣà òkè ó wà lókè tó o bá sin yóò gbé ẹ sókè tó o bá sin òrìṣà ilẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ bọ́n ṣe brainwash àwọn èèyàn tán bá ṣe tán wọ́n padà lọ láti lọ́ọ́ máa sin òrìṣà alẹ̀ òrìṣà alẹ̀ sì máa ṣe kíni ó máa gbé wọn wálẹ̀ kò sí ohun kan tí òrìṣà alẹ̀ fẹ́ ṣe fún ọ bí kò ṣe pé ó gbé ẹ wálẹ̀ mò ń bọ̀ ṣùgbọ́n tó bá sin òrìṣà kí ló máa ṣẹlẹ̀ let's go to the book of Jeremiah forty three the last verse that's thirteen mo kàn fẹ́ ka ẹsẹ̀ yẹn péré don't be afraid don't be ashamed and don't be blamed And don't feel bad. Don't think they are throwing shade to you. Don't think that people will do what? This one is just hammer. No, no, no, no. God tí Ọlọ́run bá fẹ́ràn ènìyàn, a máa jẹ́ kó mọ̀. Torí pé ó ní àwọn ènìyàn kan, ó Ni àìmọ̀ kan ló ṣe wọ́n. A ó lọ sínú ìwé ẹsẹ̀ kẹtàlá ni ó ní yóò sì sọ fún. Ó ní yóò ilé òórùn yóò ṣe kíni yóò fọ́ èrè ilé òórùn tí ó wà ní ilẹ̀ Egypt tútù yóò sì fi iná kún ilẹ̀ àwọn òrìṣà àwọn ará Egypt number one tó o bá sin òrìṣà kí ló máa ṣẹlẹ̀ sí ọ tó o bá sin òrìṣà o máa rí ẹni tó bá sin òrìṣà òrìṣà á máa fa ikú òjijì òrìṣà á máa fa kí iná máa jó kí nǹkan máa bàjẹ́ òrìṣà máa kó ẹrù ènìyàn pamọ́ á máa waste life á máa waste resources òrìṣà á máa fi ènìyàn wọlé torí ní ìgbàkigbà tó bá ti kúrò ní tó bá ti many people tó bá sin òrìṣà àwọn tó ń sin dáadáa they always bow before the òrìṣà he bring you down bàbá ìyá tó bí bàbá tèmi mo ṣẹ̀ wá rántí the spirit of God take me back to some things mo ń bèèrè lọ́wọ́ ara mi kí ló dé tí mo fi gbàdúrà to some level kí ló dé tí èmi fi la nǹkan kan kọjá torí pé mo fẹ́ ṣe kíni mo fẹ́ kọjá ní ìkóríta òrìṣà èmi ò sin òrìṣà àwọn bàbá mi àwọn ìyálàyà mi àwọn ilé bàbá mi wọ́n sì ti ṣe kíni wọ́n ti sin òrìṣà èmi ò jí òrìṣà wọn gbé èmi ò sì admire òrìṣà náà yeke poso taya mo sọ lánàá mo nílé òòṣà bàbá mi wọ́n ti gbé mi wọbẹ̀ rí nígbà tó gbé mi wọbẹ̀ kí ni mo kí lè ṣe fún mi the place is just empty gbogbo èrè bẹ̀ àwọn míì wọn náà ti kó torí èrè tán fi ń mọ èrè nígbà náà rí gold wọ́n ní kàkàkí bòbòbòbòbòbòbòbòbòbòbòbòbò kábèsì tó máa fi ń jí kábèsì nílé bàbá mi láàárọ̀ tó ba ti jí wọ́n máa fi nǹkan wọ́n máa fi jí wọn wọ́n fi kàkàkí kí ni wọ́n máa ń pèsè trumpet yeah wọ́n fi jí wọn láàárọ̀ àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn raw gold àwọn èèyàn tó wá mú value ẹ̀ nígbà yẹn wọn àwọn èèyàn ò mọ̀ but àwọn tó wá rí later torí àwọn ẹlòmíì ò mọ̀ wọ́n tà á àwọn èèyàn tà á ṣó ti yé bẹ́ẹ̀ yẹn i'm not talking about that a ó kọ́kọ́ gba àdúrà ẹ̀ ń gbọ́rọ̀ mi ẹni tó bá sin òrìṣà ó máa purọ́ ẹni tó bá sin òrìṣà ó máa jalè ẹni tó bá sin òrìṣà ó máa ṣe àgbèrè ẹni tó bá sin òrìṣà <laughs> kò sí tí ò lè ṣe ní aburú òrìṣà máa fúnni ní ẹdí kò fún ẹ nǹkan kan wọn kàn ń pa ní òwe nílẹ̀ Yorùbá ni pé òfúnni ní ẹdìyẹ sìn gbódìdí ẹran èṣù náà máa ń pè òrìṣà ní ó kàǹtà rẹ̀ bí òrìṣà ẹ̀tàn he give you nothing but he will request from you something it, it, I mean um, Rachel ó love òrìṣà Koda ńgbà tó fẹ́ ni le. Nitori ibi tó ń lọ ẹni choose lati fe Jacobu. òun ló choose lo ẹni tó sọ fún to tó serve fún for seven years ṣùgbọ́n you know what ọlọ́run ò jẹ́ kí wọ́n fún nítorí pé wọ́n mọ̀ pé ó fẹ́ràn òrìṣà wọ́n mọ̀ pé ó wà ó wà ó ti wà táàṣì tòdì pẹ̀lú nǹkan lé bàbá rẹ̀ wọ́n ní ìwọ tí kò lè ṣe kó máa ṣòro àdáyébá ọmọ Jésù kì ń bọ̀gì ọmọ Jésù kì ń bọ̀pẹ́ ọmọ Jésù kì ń bọ̀gùn ọmọ Jésù kì ń bọ̀rìṣà torí ránṣẹ́ kan kó lè sìn bàbá méjì o. wọ́n ní kò gbàgbọ́ kò sì gbàgbọ́ láyé o wọ́n ní kò gbàgbọ́ kò sì gbàgbọ́. wọ́n ní kò sápẹ́ jésù tọkàntọkàn oníwọ̀ ò lè ṣe rárá kí o má ṣòro ilé bàbá ẹ kó má fẹ́ yẹ lérú bọ́ nínú ìwà gàbàgebè rẹ ikú lè dé bá ọ ìwọ tí kò lè ṣe kó mọ ṣòro àdáyébá ọmọ jésù kì í bọ̀gì ọmọ jésù kì í bọ̀pẹ́ ọmọ jésù kì í bọ̀gún ọmọ jésù kì í bọ̀rìṣà lórí ránṣẹ́ kan kó lè sìn bàbá méjì o. ká tó tẹ̀síwájú a ó gba àdúrà ẹrù mi nílé òrìṣà gbogbo nǹkan mi tán ti kó tí wọ́n kọ́ pamọ́ sílé òrìṣà tí ọlọ́run bá ń ṣe ẹ lójú ẹ̀mí tó bá jẹ́ ẹni ti ẹ̀mí. bí wọ́n ṣe ní warehouse láyé táwọn èèyàn máa ń store nǹkan storage tó bá ráwọn tó lówó wọ́n ní storage wọ́n níbi tí wọ́n máa ń store nǹkan sí. àwọn ẹ̀mí èṣù tí ń ṣe òrìṣà yẹn àwọn ẹ̀mí èṣù tó wà nípa òrìṣà ìsìn nǹkan tó gbé sílẹ̀ àwọn spirit tó wá torí àwọn spirit tí ẹ bá lé nígbà mìíràn wọ́n lọ sínú igi ibi òrìṣà ibi tí wọ́n gbé wọn sí yẹn when the place is isolated when nobody moving the spirit walk around you understand nínú òrìṣà yẹn the spirit that kan to máa ń you get me òrìṣà tí ń ṣe èṣù ẹ̀mí èṣù wọ́n ní wa wá sí ayé láti ṣe kíni wọ́n ló wá sí ayé pa láti pa àti láti jí láti pa àti láti parun he still he always steal from people ẹ ó gbàdúrà o hmm. number one ẹ̀mí èṣù gbogbo àgbàfọ́dà um, prayer number one lélẹ́yìí ilé òkùnkùn tí wọ́n kó ìṣúra mi sí níbi tí òòṣà lè bàbá mi ire ẹlòmíràn torí àwọn máa ní ẹ o gbọ́dọ̀ lọ bo òòṣà yẹn ni kó tó fún ẹ kó tó di pé ẹlòmíì ṣe rere because eh, ó máa ń jí ire àwọn ènìyàn ìdílé yẹn a máa kó sínú nínú warehouse yẹn tó o bá forí balẹ̀ fún kò ní fara kò ní tó o bá lọ sìn báwọn bàbá ẹ̀ ṣe ṣe because they are make covenant with him a máa tọ́jú ire ẹ̀ dání wọ́n ní òtọ́lẹ̀ náà ṣe máa sọ fẹ́ lómi pé wọ́n ní kó lọ pa kinní kan fún kinní kan lé bàbá ẹ̀ ní kó lọ ṣe kinní kan nílé bàbá ẹ̀ ní kó lọ ṣe kinní kan nílé bàbá ẹ̀ ní o ò dẹ̀ lè rú ètù tán èṣù is not a complete ń please kò lè wà satisfied nítorí pé ó máa ń jí nǹkan gbogbo nǹkan tó bá ṣe bí ènìyàn sí ilé tó bá ti ń sin òrìṣà ní èṣù wọn máa jí nǹkan ẹ̀ e, ló máa máa jí virtue tó bá jẹ́ ẹni ti ẹ̀mí ẹni tí àwọn tí ọlọ́run ti fi ìran wọn wàá rí ibi tí èṣù máa ń kó west tó máa ń store àwọn nǹkan e ní èèyàn sí èṣù is a waster èṣù is a wicked person torí ẹ̀ e tó bá rí ẹni tó bá lọ fún oúnjẹ ní èṣù dáadáa àmì àwọn ẹ̀mí èṣù àti òòṣà wọ́n máa sọ pé lẹ́dísì nǹkan mo gbogbo tó bá jí ní ọ̀dọ̀ tẹlòmíràn yóò kó fún àwọn tó bá wá torí pé you know what is making competition with God tó bá ní òrìṣà òkè òun náà fẹ́ ní òrìṣà ti ayé bọ̀ gbogbo tó ń fún wọn ní tí wọ́n jí gbé ní àwọn ọmọ lọ́wọ́ àwọn ènìyàn tí wọn kò mọ ẹ̀tọ́ wọn ni tó bá ń sin òrìṣà nílé bàbá ẹ̀ tó o bá gba ọlọ́run gbọ́ tó o ti gba jésù gbọ́ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó máa bá ẹ fa wèrè gan o <laughs> àwọn òṣàtán sì lè bàbá mi wọ́n tì kí ẹ mọ̀ ilé ọba kábíyèsí tó wà lórí oyè tó bá fẹ́ ṣe òòṣà tó bá fẹ́ ṣe orò tó bá ti ní wọ́n fẹ́ ṣe kankan ní ìkàrẹ́ iwájú ó máa wá síwájú ilé gbogbo lòrò iwájú wọn pe òòṣà yẹn ní gbogbo lòrò tó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n máa wá ṣe <laughs> tó bá ṣe tó máa ní ẹ àwọn ẹlòmíì nínú ilé bàbá wọn máa complain ọba yẹn gbà tó ti wà lórí oyè gbogbo gbogbo àwọn tó ti yọ̀ǹ tó bá ṣe dáadáa pátápátá tó bá ti lówó ló ń pa ló ń kú wọn ma àwọn many people ló ti pè mẹ́ẹ̀ but that don't do that. but you know what òrìṣà he kill and he destroy he cause short death i mean he cause sudden death Rachel ó kú kí ni ikú ẹ wọn ló ń wọ́fà tó fẹ́ bí kíní. <laughs> when you serve Satan when you serve tó bá sin òrìṣà àwọn nǹkan to ń ṣẹlẹ̀ ní Nigeria, èdè nàìjíríà yìí náà ó pẹ̀lú kéèyàn máa pọ̀ jókòó kó máa ro burúkú wọn láwọn ọmọ initiate you Ni orílẹ̀-èdè tí wọ́n bá ti wọ́n ń bá ọlọ́run òòṣà ń bá ọlọ́run èṣù ń bá ọlọ́run jà some people calling God some people and those people calling God wọn ọ̀pẹ mọ́ ní kíni are going to read the word of God If I'm not reading, if I'm preaching, I'm going to tell you to study some word of God. I'll give you some verses we are going to read to, for you to kẹ́lẹ̀ mọ̀ dáadáa. Nítòótọ́, yéèké poso táyà. Nítòótọ́, Rachel ló bí àrólé. Ló bí ìràwọ̀. Ẹ ń Rachel ló ṣe kí ni ṣùgbọ́n ìràwọ̀ náà kò tàn ọ̀ǹtì tí òun fúnra rẹ̀ ní personal relationship pẹ̀lú ọlọ́run ìyẹn ní ọjọ́ tó ní personal relationship pẹ̀lú ọlọ́run ọjọ́ yẹn ni ọlọ́run break away from òrìṣà tí màmá rẹ̀ jí gbé àti ọjọ́ tí ọjọ́ tí ó ní personal relationship pẹ̀lú ọlọ́run ọjọ́ yẹn ni ọlọ́run break ẹ̀ pẹ̀lú covenant òrìṣà tí bàbá rẹ̀ àmì ìyá rẹ̀ jí gbé. a purpose Rachel ọlọ́run nítorí pé ilé wọn ilé Jacob níbi tó wà Jacob ti jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń fi ọkàn sìn ogun ilé ló lè kúrò ní ilé kò dẹ̀ ń ṣẹjọ́ ẹ̀ torí ogun ilé náà lé bàbá bàbá rẹ̀ kúrò nínú ilé tí í ṣe Abraham kì í ṣẹjọ́ ẹ̀ ó sì ti mọ̀ ní bó bá ti ti ń lọ tógun bá ti lé ẹ kúrò nílé tí òòṣà lé ẹ kúrò tí àwọn agbára ìrí lé ẹ kúrò tí àwọn ìka lé ẹ kúrò you know what you are about to meet God tó bá ti kú ìwọ tí ò sẹ́ anybody mọ́ yéé má ṣe kaba you're about to rí ó máa kú ìwọ àti Ọlọ́run nìkan. a gbọ́ Jacob ó bá áńgẹ́lì jà <laughs> wọ́n ló rescue bí bíbélì ṣe kọ́ fún wa ìyẹn mi pé ó sọ ó ní èmi despite pé ẹ mọ́ ń tóbi wọ́n ní nílẹ̀ wọ́n ní ogún ṣùgbọ́n when you get to stage you need to ó ní láti àwọn kinní yẹn kò fẹ́ kò fẹ́ kò ní mínì sí mọ́ it doesn't have any meaning gbogbo kinní yẹn kò ní ìtumọ̀ sí mọ́ because when you want to get to your destination when you want to fulfill purpose to o bá fẹ́ gbé ibi tí ọlọ́run àwọn tí ọlọ́run dá ọ fún tó o bá fẹ́ purpose you must have a personal relationship with God. until then Joseph ó lọ ní oko ẹrú many things kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn kan ló lálàá àwọn èèyàn ló lálàá when the evil spirit ọlọ́run jẹ́ ọlọ́run àṣírí ó ní àṣírí mi ń bẹ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yàtọ̀ tí tó bá ṣe búburú tí ọlọ́run bá fún ẹ ní ìkọ̀kan á ní dìímú á ní keep it yourself ní ìgbà tó wà nínú ilé you know what because even gan Jacob gan ti sọ kíni ó ti sọ Rachel gan tó ti di sẹ̀mí òòṣà torí ìgbà tó gbéléyà fún wọn ní èèwọ̀ ni àkọ́bí ò gbúdọ̀ wà nílé kí àbíkẹ́yìn lọ ṣe ìyàwó is a taboo ó ṣe kíni wọ́n gbé fún wọ́n fi bò ó pé ń ta fẹ́ fún ẹ̀rẹ̀ ń tó béèrè fún ìbọn ń ta fẹ́ fún ẹ̀rẹ̀ ẹni tó ṣe gan kò mọ rísì tó fi ṣe bọ̀ tọwọ́ ọlọ́run wà níbẹ̀ torí wọ́n ti mọ̀ pé eléyìí ó fẹ́ràn òrìṣà lé bàbá ẹ̀ is very very cordial with the father also ẹ mọ̀ pé kó tó jí òrìṣà yẹn gbé bóyá òun àti bàbá ẹ̀ ló máa lọ bu epo àtòògùn àbí wọ́n máa tutọ́ sí pù láràárọ̀ ìyẹn ni wọ́n wá béèrè fún that is bàbá ẹ̀ wo pé eléyìí ló wá béèrè fún eléyìí la máa fún ẹ bọ̀tí ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ Jacob fúnra rẹ̀ ó tún ṣiṣẹ́ fún ní another thing for you to know that ó ti di òrìṣà Rachel ó ti ṣe kí ni ó ti di òrìṣà ó ti sin òrìṣà ó fẹ́ràn òrìṣà ó tún wá di òrìṣà ní ọwọ́ ẹni tó fẹ́. and when it's alive mèké yaba ó ní àwọn kankan tó máa drop wọ́n ní kó drop òòṣà owó ẹ̀ before you get to some level or else take your life. If the mother is alive wọ́n tún sọ nígbà tí yẹ ẹ̀ tún kú the reason the love òrìṣà bó ṣe hàn ẹ̀ he show it to Joseph as well that is why you see Joseph could say anything among the other children Osha cause you problem Osha will cause you problem it will cause your land calamity when you serve it it will cause your family ó máa scatter scatter the home àwọn babaláwo àwọn tó ṣe òòṣà skátáskátá gidi ni wọ́n. it costs you a lot of things àwọn tó sin òrìṣà tí ọlọ́run nínú ìwé i'm coming ní ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì gan tó ń kúrò àmì ọmọ Ísírẹ́lì tó tún kúrò ní Íjíbítì tó tún ń lọ tó fẹ́ padà sí Kénáánì tó ní ẹ jẹ́ kí wọ́n lọ sìn mí Ọlọ́run ò sọ pé ó ní kó lọ sìn mí ni kò ní kó lọ sìn òrìṣà ẹ jẹ́ ní sọ tòótọ́ you may not like the preaching it doesn't care Ọlọ́run ò fẹ́ òrìṣà kò fẹ́ orogun. ọlọ́run kò fẹ́ orogún tí ọlọ́run bá sì fẹ́ràn rẹ don't cause people to die when you don't give God attention first anybody tó bá fún ní attention kò ní jẹ́ kó sinmi is a jealous God because kò create yẹ you want see you are useful you have to be useful for him then he give you he created you also for some people but one thing you have to do you must not take them like your God and you must not take them like idol wọn ò gbúdọ̀ di òrìṣà ọlọ́run jọ mo lè pe ènìyàn ní òrìṣà ṣùgbọ́n mi ò worship èèyàn mo lè rí ẹbí nǹkan tó o fẹ́ kí n ṣe é tó o but I will not worship you like my idol you are not God anytime i'm preaching i always tell people tó bá rò pé wọ́n jù mí lọ láyé àbí tó bá rò pé wọ́n kéré sí mi mani but remember you are not God you are not my God èèyàn bíi tèmi ò lè create ẹ wọ́n lè fún ẹ kó ló produce èèyàn bíi tèmi but not you that produce not you that created it ìwọ dẹ̀ kọ́ ló fi life sí. tí ọlọ́run bá fẹ́ dá ènìyàn láìsí intercourse he can do it because he done it before nínú ọgbà Eden so ní tí ọlọ́run kò lè ṣe kò sí àfi etí ò bá fẹ́ ṣe tó bá sì ṣe kò sí ẹni tó fẹ́ bí òrìṣà ni tó bá sin òrìṣà kí ló máa ṣẹlẹ̀ ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ó ní ó sọ fún Mósè ó ní kó lọ sọ fún Fáráò jẹ́ kó lọ láti lọ sìn mí kò ní si lọ sí agijù si orisha. sí òrìṣà ọ̀pọ̀ tó sin òrìṣà ní agijù tí ó sin òrìṣà nítorí wọ́n sin òrìṣà ti sin òrìṣà Oh, ní wà satisfied because òrìṣà will give you date òrìṣà O máa máa fún yín ní ẹ ó kàn lè máa guess òrìṣà cannot tell you but Olorun ó máa ṣe nǹkan suddenly for you Olorun lójijì. àwọn tó ṣe òrìṣà ní aginjù ẹ mọ ohun tó ṣe wọn wọn ò dé tó o bá gbé òrìṣà dání orílẹ̀-èdè tó bá gbé òrìṣà ilé tó bá gbé òrìṣà tí bá wo ilé bàbá mi mú wá wò ó ń gbà mí mo ní why these things like this happen ó ní because wọ́n sin òrìṣà ní ìgbà tí ọlọ́run bá àwọn ènìyàn àwa yorùbá àti àwọn ènìyàn dúdú do you know what we need to wake up when you serve only God only God only God you can never be put to shame God in truth paul sáàvù ẹ̀ ń pé torí cultism ọlọ́run ní ìpinnu rere fún everybody o ò lè sin òrìṣà kó o tẹ́ ọlọ́run lọ́rùn o ò lè sin òrìṣà kó o ní ẹ̀mí gígùn kó o wà nínú kó ní ìfọ̀kànbalẹ̀ because èṣù tó lọ jí nǹkan gbé àti gbogbo tó ṣe fún wa kò sí nǹkan kan tó jẹ́ titi ẹ̀ so when the people are praying tó bá ń gbàdúrà àbí tó ń béèrè lọ́wọ́ ọlọ́run níbì kan nígbà tó ń bá táwọn kan irú àwa àwọn oore tó ń kó sínú warehouse òkùnkùn àwa gbà nítorí ẹ̀ ni àwọn tó wà nínú ilé bàbá mi àbáwọn tó bá rí mi ni wọ́n máa sọ pé ẹ onìkan ló ṣe kinní kan ẹ oníbóyá ó ń lo kinní kan ni ẹ mọ orúkọ bẹ́ẹ̀ because I pray to God and I rescue and I pray and I fight to get out of the to go into the place number one láti wàá wọnú yàrá òkùnkùn yẹn lọ yèké pósó tayaba wàá wọ bẹ̀ wàá kó àwọn nǹkan tiẹ̀ jáde you get into the place and you get back whatever they have collected from you ó ní lépa lébá sì gbà padà ohun tó bá ti gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ohun tí ọlọ́run tó sọ tó sọ through àwọn many minister people of God the prophet prophetess in the Bible that is written called word of God today it has a meaning and also today up to today nílẹ̀ àwọn ènìyàn tó bá ti sin òrìṣà bíi tàwa wọ́n sin òrìṣà ìyá ìyá ìyá tó bí bàbá mi òrìṣà a máa jẹ́ kí èèyàn kó ṣọ́kú tí o bá wo nínú ilé a máa jẹ́ kí òrìṣà tó ilé tó bá ti sin òrìṣà àwọn ẹ̀dá tó bá wà ní ibẹ̀ tó bá ga nǹkan lè dédé ṣe wọ́n torí òrìṣà go back and trace kí ni wọ́n sìn nínú ilé bàbá rẹ̀ kí lẹ̀ ń sìn kí lẹ̀ ń sìn nínú ilé yín kí lẹ̀ ń sìn ní ìlú yín ní ilé bẹ́ẹ̀ ó ní ilé òrìṣà èmi yóò jẹ́ kó jóná ilé òrìṣà tó ń rùn ìyẹn mi pé ìbọ̀rìṣà òórùn ni fún ọlọ́run how can you just imagine ṣe orogún pẹ̀lú ọlọ́run tó dá ọ <laughs> ìyá ìmọ̀kan náà ni hmm. Hmm. ó lèmi yóò jẹ́ kí iná jó ibẹ̀ yẹn àwọn nínú ilẹ̀ Íjíbítì àwọn tó lọ láti Íjíbítì tí wọ́n fẹ́ padà sí kẹ́nà wọn majority ò dé bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kùn you cannot serve Satan and be satisfied you cannot o ò lè sin òrìṣà kí ọkàn rẹ kó o please láyé you cannot be contented. ẹni tó ní owó tó bá ń sin òrìṣà nígbà tó ò tí personal relationship Aye má máa já nínú ohun gbogbo no peace of mind no joy even kò tiẹ̀ rí pé ó pọ̀ but you, do, you feel like in fact kini ni mo tún ní fún ẹsẹ̀ kẹtàlá lẹ́ẹ̀kan sí ó ní yóò fọ́ èrè ilé òórùn. ilé òṣàrùn ìdọ̀tí ni ẹ̀ṣẹ̀ ni pẹ̀lú. Hmm. yóò fọ ètò wà ní ilẹ̀ Egypt tútú wọ́n ní yóò tún ṣe kí ni yóò fi iná jó o. yóò fi iná jó ilé àwọn òrìṣà majority of our leaders they are they are wọ́n dàbí òrìṣà àwọn èèyàn ń bọ wọ́n bí òrìṣà àwọn olówó ilẹ̀ nàìjíríà òrìṣà ni wọ́n àwọn ọba ilẹ̀ yorùbá ilẹ̀ nàìjíríà òrìṣà ni wọ́n èèò òrìṣà òrìṣà òkè ó máa ń bínú sí òrìṣà alẹ̀ wọ́n ń ṣọ̀rẹ́ they are not wọ́n ṣe ọ̀rẹ́ they are not friends òrìṣà òkè àti òrìṣà ilẹ̀ wọ́n jìnnà síra ẹsẹ̀ ọlọ́run ní ayé ilẹ̀ ló wà ọ̀gá àlè rojú rẹ̀ wọ́n ti wá parachute wọ́n ti lọ sínú spain wọn ò lè rí nobody know the beginning of God and nobody will know the end òun nìkan ní ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo. ọlọ́run kórìíra òrìṣà orogún ni o ò sì lè dá ènìyàn tán o ò lè dá nǹkan kó máa bá ọ ṣorogún kó sọ pé òun fẹ́ gbé ẹ wálẹ̀ ìwọ ló dá o ìwọ ló bí o ìwọ ló ṣe o kò sí gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ ká wo tara tí wọ́n jọ agree for life wọ́n á ní kàkà kílẹ̀ kú yóò múnà ṣáni ìwọ ni ilé òrìṣà ó ṣe kí ni ilẹ̀ tó ibi náà ti ń sin òrìṣà what happen when you worship idol a lot of calamity famine in the land wọn ò róúnjẹ jẹ nígbà táwọn ọmọ Ísírẹ́lì náà nígbà tán ti ń sin ère oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí wọn ìṣẹ̀lẹ̀ burúkú ó ṣẹ̀ ní aginjù ọ̀pọ̀ ń lọ wọ́n ṣe kó gbogbo góòlù tó ń kó gbogbo tó ń kó dání wọ́n fẹ́ fi mọ èrè ni because they are not so sure they do things people lost their memory you know what torí pé ara ìran <laughs> e, e, òòṣà sísìn ó ń bẹ nínú ìran Ísírẹ́lì torí Rachel ológo ọyìn tó ya ológo ó jẹ́ òṣàgbé ayé rẹ̀ kò gbé láyé pẹ́pẹ́. wọ́n sọ fún ọlọ́run fi òwe tí o bá jẹ́ ẹni ti ọlọ́run ọlọ́run á máa bá ọ sọ̀rọ̀ wọ́n ti wá ṣe mistake wọ́n ti gbé fún ọ rèé Rachel mi Leah wọ́n ní ó fi Rachel sílẹ̀ because kó tó di ọjọ́ yẹn lọ́hùn-ún ọlọ́run ti mọ̀ wípé kò ní badalẹ́ it's going to be a lot of crisis a lot of problem and do you know what It's not Joseph, I mean Jacob himself, that solved the problem. It's Joseph, the hard personal, when trouble come his way because of what his father did, because of what the mother have done. The mother disobey is an adult worshiper. She's an adult worshiper. The father loved the adult worshiper, although ó lè máa but wọ́n ní wọ́n ń wá èrè wọ́n rí nínú ẹrù ẹ̀ ọkọ ẹ̀ mọ̀ náà nígbà tó ń wá ti ń lọ kí ló dé tó fi jẹ́ pé ní ìgbà tí wọ́n ń lọ wọ́n sáré lọ wo bí èrè tó ti kẹ́rù tọ̀tán lọ because wọ́n mọ̀ pé ó láìkí ẹ̀ a ti máa sọ pé I cannot do without this this is my hobby this is my choice this is what I want a sọ fọ́lọ́run ẹ mọ̀ pé mo ti pe prayer point mẹ́ta ohun tí mo fẹ́ràn bóyá àwọn ọkùnrin àbóbìnrin tó ń wò mí bóyá ìwọ ọkùnrin àbí obìnrin tó ń wò mí bóyá o fẹ́ràn òòṣà olóò láìkì nǹkan kan o sì mọ̀ pé bó o ṣe ń ba yìí it cannot save you you cannot go score you it will cause you problem something the best thing is for you to release yourself is for you to submit is for you to drop it. ohun tí mo gbé tó máa ba ìran mi jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí tó máa ba kádàrá mi jẹ́ tó máa kó ayé mi lọ sínú ìgbèkùn ohun tó jẹ́ kí wọ́n lọ àwọn ẹ̀ṣẹ̀ òbọ̀rìṣà a máa jẹ́ kéèyàn lọ ní ìgbèkùn ẹni tí ò ẹ kú ẹ lẹ́rú because o ti tàpá sí ọlọ́run ó máa fi é sí ọwọ́ àwọn tí ò tó ẹ ọlọ́gbọ́n a máa ṣe bí ẹni tí ò gbọ́n mọ́ ẹlẹ́ran a máa wá jẹ egungun a wà nínú plenty kò ní rí nǹkan kan wàhálà lọ́tún àti lọ́sì ilé máa jò ó ní màá ṣe kíni ilé òòṣà níbi tá a sun wọ́n dànù ilé òòṣà máa jóná at the end òòṣà máa ń fi ebi pààyàn gan o ní ilé tán bá ti ń sin òòṣà òòṣà máa ń túlé ká ó máa ń tọ́lé dahoro àkọ́kọ́ máa dán torí ẹ̀ ni yorùbá ṣe ń pa òwe pé kìí gbogbo tó bá ti ń dán kọ́ ni wúrà o a máa dán ẹ máa rí kó máa dán bọ̀ nígbà tó bá yá yóò fọ́ ọ yóò sì bu, yóò bàjẹ́. Ohun tí mo gbé dání tó lè ba ìran mi jẹ́, tó lè ba ayé mi jẹ́, tó lè ba ìran mi jẹ́, nǹkan mi òrìṣà kò ń ṣe ìwọ nìkan kò ní dúró lórí ẹnìkan. Àwọn tí lè bàbá wa àwa mọ̀, àwọn aráàlú bàbá mi tí ọba gba Jésù wọ́n sì tí wọ́n mọ Ọlọ́run tí wọ́n dẹ̀ mọ ti ẹ̀mí kò ní yé wọn. <laughs> Òòṣà a máa sọ ní dídáradá òfun ni lẹ́dìyẹ gbà tó tọ́ ni kó gbòdì di ènìyàn kò ń ṣẹran kò tiẹ̀ fún ẹlẹ́dìyẹ gbogbo tó lọ jí gbé because ó mọ̀ máa suffer fún they have used him they use God use Satan for bad iṣẹ́ kò sẹ́ni tó lè bí o kò sí aláyẹn tó lè béèrè lọ́wọ́ ọlọ́run pé kí ló dé tó dá iṣu ó ti da kí fẹ́ ṣe sí wọ́n nígbà tó ṣe ìtàpá sí ọlọ́run ó mọ̀ kó tó da kó tó da ẹ̀ ó mọ̀ ẹ̀ kó tó da ẹ̀ ó mọ̀ tó máa jẹ́ wọ́n ní Jacob I love Esau I hate ó mọ reason tó fi love Jacob ó mọ reason tó fi hate Esau I said before but òrìṣà là ń sọ lónìí. òrìṣà hmm. sọ fún ọlọ́run ohun tí mo gbé dání tó máa ba ìran mi jẹ́ tó máa ba ayé mi jẹ́ ọlọ́run jẹ́ alára mi ìwà burúkú èrè tó ojú gbé ìbọ̀rìṣà. yíyan èrè ya èrè sọ́tọ̀ fún ara rẹ you don't make God your first thing. <laughs> olúwa gbà kó lọ́wọ́ gbogbo ohun tí mo gbé Dani. gbogbo tí mo jí gbé lára ìyá mi gbogbo tí mo jí gbé lára bàbá mi tí kò dára gbogbo ọmọ tó bá bí látara ẹ pátápátá ló jà ẹ lólè all your children tó ti jáde lára ẹ wàá rí ibìkan tó mú lára ẹ ẹsẹ̀ àdàbí ẹsẹ̀ imú àdàbí mú ẹ wáyé tí wọn fi dá lọ́tọ̀ Ọlọ́run má ṣe ọmọ wa lólè o ṣó ti yé àwọn nǹkan kan wà tó gbé lára ẹ it's a natural thing so but àwọn nǹkan wà tó jẹ́ pé wọ́n tún gbé wọ́n ṣe jọ ẹ yẹn náà ni wọ́n fi nǹkan kan jọ ọ <laughs> tó bá ní kéèyàn ọmọ máa ń jọyàn o àwọn tó bá jáde láti ilé kan wọ́n máa ń jọ ara wọn wọ́n ní ó ní nǹkan kan tó máa fi ń dá wọn mọ̀ kò ń ṣe pé bóyá àwọn ẹlòmíì máa ń dífá o tí wọ́n bá ti ń bọ̀ báyìí èmi ọjọ́ tí ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá mi kan rí mi ah ó dárúkọ bàbá mi straight ni kò dẹ̀ rí mi rí kì í dẹ̀ ṣe pé ẹnìkọ̀ọ̀kan sọ fún tí n bá ra àwọn ọmọ bàbá mi náà rí yín náà wọn i know them ohun tí mo jí gbé tí ò ṣe ayé mi ní àǹfààní ohun tó yẹ kó fi sílẹ̀ sílẹ̀ bàbẹ́ tó jẹ́ pé ọlọ́run fi àánú gbà jáde ni ọlọ́run ti ní rẹ́ṣẹ̀lì máa kú pẹ̀lú èrè sílẹ̀ bàbẹ́ ọlọ́run torí pé tó bá ti sin èṣù kò sí bó ṣe rẹwà tó kò sí bó ṣe fáìn tó tó bá ti lè sin òòṣà ọlọ́run á fẹ́ kó parun pẹ̀lú òòṣà because he is going nowhere ibi tí òòṣà tó bá ti sìn tó bá ti yàn pẹ̀lú ọlọ́run tó bá ti sìn òun náà ló máa fi ẹlẹ̀ ọlọ́run ò bẹ́ẹ̀ struggle pẹ̀lú anything he have abundance He doesn't struggle with you with anything. Whatever you choose, that's your choice. Because ibi tó lọ yẹn, níbi tó dára, tó bá lọ, tó bá choose it, he owns it. If tó burú tó bá choose, he owns it. So he doesn't fail or pass or go back down or up. Ó fẹ́ kí Rachel kó ṣe bó ti choose sílé bàbá ẹ̀, ó fine. Ẹ fine síbẹ̀, ìbẹ́wà ẹ̀ kan jẹ́wà ẹ̀, òṣà ẹ̀ náà, you know torí ẹ̀ yorùbá náà máa ní ìwà lẹ́wà ọmọ ènìyàn that is God the spirit of God is beautiful when you have the spirit of God you are beautiful because there is no kò sí ẹni tó bá ti ní òòṣà tó bá ti jó òòṣà gbé tó òòṣà wà lọ́wọ́ ẹ̀ tó ń sin ah, ah, ẹ máa rí bragging kò ní sí lọ́rọ̀ wọn ní ìgbà tí Joseph ṣì wà nílé tí òòṣà ṣì ń ṣiṣẹ́ lára wọn nínú ilé yẹn tó sì ń tó jogún àbragging pọ̀ ah brag pọ̀ ó máa ń brag gan kó bragging ni kó wo gbogbo àwọn ọmọ méjìlá tí ìyá wọn bí àbàbá wọn bí kó máa sọ pé ó mọ̀ normally is a natural thing you be boasting you be bragging you be talking you be saying something that pe mi ah ah it's <laughs> a it's a natural thing it's <laughs> a natural thing that's àwọn sign nìyẹn ṣùgbọ́n ilé ibẹ̀ wọ́n náà máa jó dànù ilé òòṣà òórùn ibi òórùn ni bẹ́ẹ̀ àti gbàdúrà ti yẹn <laughs> olúwa má ṣe ayé mi níbi ìdọ̀tí tí ò ní ṣe wọ̀ fún ọlọ́run ìyé kepo sotayaba olúwa má ṣe ayé tèmi níbi ìdọ̀tí tí ò ní ṣe wọ̀ fún ọlọ́run tí ò ṣe gbé fún ọlọ́run ọlọ́run ya Joseph kúrò nínú ọ̀ǹtì tó yá ó jẹ bastard yá pé gbogbo òrìṣà tó jí gbé ìgbéraga òrìṣà ní ìjọra ẹni lójú òrìṣà ní ìjọwújọwú kó orí nǹkan nìkan kó fẹ́ bayé ènìyàn jẹ́ òrìṣà ní bẹ́ẹ̀ ni kó máa gbọ́jú gbogbo ènìyàn lójú ara rẹ̀ ìbọ̀rìṣà ní àníṣe kó máa wé pé kò sẹ́ni tó dára bí èmi bẹ́ẹ̀ ni your your stature is the best your word is the, is the best gbogbo nǹkan tiẹ̀ ni the best òrìṣà ni. until God separates tó mú kúrò <laughs> àní tó bá ṣe é tó bá ṣe tẹ́rẹ̀ mi bẹ́ẹ̀ mo ṣe wà tẹ́lẹ̀ mo gbéraga tó jẹ́ pé kán purọ́ mi lọ́gàá when I was small òòṣà máa jẹ́ kó o sọpọ̀ ẹnu òòṣà máa jẹ́ kó o lùsìn prestige òòṣà máa jẹ́ kó o kó o akàn máa fi ẹ́ jìyà kò sí ṣé <laughs> òòṣà kó o lọ máa sin ọlọ́run á máa bínú torí pé ìgbà tí ọlọ́run bá ti ń bínú tó sọ pé má ṣe sin òrìṣà pẹ̀lú mi ó wà nínú ìwé ṣé Genesis yẹ another Exodus the book of Exodus ó ní má ṣe sin òrìṣà ẹ̀yin kò gbọ́dọ̀ sin òrìṣà àbí kẹ́ ẹ gbé èrè kan sílẹ̀ but many of those things ni wọ́n ṣe ní nàìjíríà wọ́n ní náà ń jó wọ́n ló lè ń ṣe báyìí tó bá ti sùn òòṣà máa purọ́ fún yàn ó máa wo tó bá ti sùn òòṣà òòṣà náà ni a máa gbọ́ kéèyàn máa sọ pé kóòṣà máa béèrè òòṣà àwọn spirit kan máa sọ pé kí wọ́n fi èèyàn ṣètùtù ẹ rí pé àwọn èèyàn ń ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀ òòṣà tẹ́ẹ̀rí wọ́n á pa ẹni yẹn sílẹ̀ tán o wọ́n á rí ẹ̀jẹ̀ yẹn ń bẹ̀ wọ́n á fẹ́ ẹni yẹn wólẹ̀ wọ́n bá dijọ́ kejì tó bá ti ń gbẹ wọ́n á ní òòṣà ti la àbí táwọn ẹranko kan bá lábẹ́ tó wá ṣe kinní kan òòṣà ikú òjijì òkè wọn níbi tí bá ti ń sin òòṣà ilé jíjó kan purọ́ mọ́yàn kan máa ṣe kó máa pààyàn kó máa dàbí nothing wọ́n máa náwọn èèyàn ṣe court level kan ló dé òòṣà ni pé ẹ level ti dé nàìjíríà ti pé ẹ gbogbo àwọn èèyàn ti bẹ́ẹ̀ ni ìbọrìṣà kò sí nǹkan ó fẹ́ initiate ó fẹ́ gba ilẹ̀ ilẹ̀ nàìjíríà fún ara wọn ni especially yorùbá àti ilẹ̀ Ìgbò yorùbá particularly. ǹjẹ́ àti gba oore mi tó wà nínú warehouse òkùnkùn kọ́lọ́run gbà jáde fún mi gbogbo oore mi tó wà nínú warehouse òkùnkùn Olúwa gbà jáde fún mi ntí òṣàlẹ̀ bàbá mi kò jẹ́ ó máa ń gbàjọ ni tó bá ti bímọ sílẹ̀ á máa gbàjọ gbogbo ògo àwọn ọmọ yẹn ló máa ń gbà ló máa ilé tó bá ti ń sin òòṣà òun gbá gbogbo ògo ilé ló máa máa wí àsí wọn wọ́n tètè lọ́bẹ̀ lónìí ò by prayer kó wọbẹ̀ lọ kọ́lọ̀ ń bá ẹ wọbẹ̀ kó lọ ojú ogun ni kó ní kó bá ẹ gbárí ẹ jáde tó o bá fẹ́lì nínú márèjẹ òòṣà tó ń sìn nílé bàbá ẹ he cause it for you tó bá ń kúkú òjijì nílé bàbá ẹ òòṣà tó nílé bàbá àbí ìyá rẹ̀ ó kọ̀sẹ̀ fún ẹ a lot of problem tí Joseph lọ nínú ẹ òòṣà tí ìyá ẹ náà jí gbé àti many things cause problem until tó bá Ọlọ́run pàdé personally just imagine wọ́n purọ́ mọ́ báwọn náà ṣe ní purọ́ torí pé ìyá ẹ purọ́ bàbá ẹ náà purọ́ ẹ wá sọ pé ó dẹ̀ fẹ́ lò ní star Ọlọ́run fẹ́ kó star ilé kò wá ní drop ilé yẹn àmì gbogbo kìíní tó gbé yẹn Ọlọ́run fẹ́ kó àbáṣẹ́dọ̀ fóun he has to drop it and before he drop it He has to go through prayer. He must go through problem. He must go through prison. He must lie against him. They must crucify him. Many things must happen. To get to the, it's a journey. And to get to the destination, even when you get to the destination, oh, go see, oh, listen <laughs> me. you continue. You continue to do what? Pray. Kó má bàa bọ́ sínú When you get there, you must pray kó má bàa bọ́ sínú ìdánwò. olúwa gbogbo èrè mi tó wà nínú wẹ́ọ̀sì òkùnkùn èyí tó ṣàlẹ̀ bàbá mi ti kó jẹ gbogbo èrè mi tó gbẹ́sẹ̀ lé nínú òkùnkùn tí wọ́n kó sínú wẹ́ọ̀sì òkùnkùn tán tì tán sọ pé mi ò ní rí gbà wọ́n dẹ̀ ń wèsì oore ni o they have nothing to do with it they are waster. olúwa gbàrè mi jáde fún mi olúwa gbọ́ ògo mi jáde fún mi olúwa gbà ipò mi jáde fún mi olúwa gbà ògo mi jáde fún mi olúwa gba ìfọ̀kànbalẹ̀ mi jáde fún mi olúwa gba ọlá mi jáde fún mi olúwa gba àwọn ọmọ mi jáde fún mi olúwa gba ayọ̀ mi jáde fún mi gbogbo èrè mi tó kó sínú wé àwòsàn òkùnkùn yèké bó sọ́tà gbogbo èrè mi tó kó sínú wé àwòsàn òkùnkùn lé bàbá mi ilé òòṣà lé bàbá mi gbogbo èrè mi tó fara sin sínú ilé òòṣà ilé bàbá mi ọlọ́run gbà jáde fún mi gbogbo èrè mi tó fara sin tó kó pamọ́ sínú wé àwòsàn òkùnkùn tó kó pamọ́ sínú wé àwòsàn òkùnkùn lé bàbá mi olúwa gbà wọ́n jáde fún mi gbogbo èrè mi pátá ọ̀run gbà mm. àti tèmi àti ọmọ mi ni o lórúkọ Jésù gbàdúrà pé until Joseph pray then he begin to have knowledge from prison yard he begin to ah ah ó di pé tó bá ti yá ọ̀nà máa pè wọ́n máa ní a máa lálàá báyìí á di pé a máa sọ pé mo rí nǹkan báyìí o <laughs> kò <laughs> iye bá sàtà kò ń ṣe pé kò máa sọ pé ẹ ò yé kepo sotayaba and mo fẹ́ sọ fún yín ẹ má jẹ ẹ̀bù o òòṣà tó bá tó bá ẹni tó bá sin òòṣà tó fi ara rẹ̀ sìn tí ilé bàbá rẹ̀ ń tòótọ́ it's not your fault but some people have caused it but what you wà báyìí is for you to get out break yourself loose from those things you understand me. Um, òòṣà ẹni tó bá sin òòṣà ó máa ń jẹ́ fake ó máa ń live fake life because you know what it's a fake òòṣà is a fake god gods ni wọ́n pè kì í ṣe god they live fake life they give prophecy that God has not given them they are not real because they are serving fake they are, they submit to the fake thing What you don't have, you can't give it. When you are real, you give reality. When you are fake, you give fake news. You give fake things. You know what? Be real. And fear Richard Seller because he drop people on the floor. Mm. Joseph lọ ọtí over? ọlọ́run fẹ́ bírèkì ẹ̀ ni ó jù sínú kànga wọn jù ú àwọn èèyàn máa wí pé wickedness wà tipẹ́ o àwọn ẹbí Joseph mọ́ ṣe jù sí kànga kí ló ṣe jù sí tí ò bá sí ẹ̀ṣẹ̀ kò sí ìjìyà is going to torí ẹ̀ tó bá ń lọ nínú àwọn nǹkan kan don't brag má lọ nípa kó tó máa boss báyìí just go to God daddy ibi tí bá ti ṣe ọ́ dáàdì mi mo bẹ́ẹ̀ bí má ti ṣe ọ́ báwo mo ti ṣe ọ́ ni mo lè má rántí mọ́ mo lè má mo sì lè rántí àwọn kan because you cannot even remember many things bóyá ìtí bàbá ẹ̀ ṣe ni àbí ìyá ẹ̀ ṣe ni àwọn tó yẹ pé tó bá ti fẹ́ bọ̀ ṣàbá ìgbà yẹn tó bá ti fẹ́ jó ó ní àǹtí mi kan ah ó ní àǹtí mi kan báyìí ó máa ń bá wọn jó fún òṣàlẹ̀ <laughs> ìyá bàbá mi ìyá bàbá mi dey disappear that time o ìjì máa ń gbé ibi náà ní ẹ̀mí òkùnkùn dé wọ́n wá lọ́mọ ẹ̀ tó dájú kú ìyà tí ìyà ẹ bá lé mi òkùnkùn but thank God for my life wọ́n fẹ́ yes kíní kan ó máa ń ràn nínú blood èèyàn <laughs> but tọ́lọ́run bá tọ́lọ́run bá gbà ẹ́ padà hmm? ẹlẹ́mìí èṣù méje lè ó yí padà Maria Magdalene ó gbé òróró ó kí ẹ̀ fún Jésù ju other people gan tí wọ́n ti ẹlẹ́mìí èṣù méje tí wọ́n sọ̀rọ̀ wọn ẹ̀mí èṣù méje ni Magdalene ní oríṣiríṣi ẹ̀mí àjẹ́ ṣótiyé abọ̀rìṣà ni ṣótiyé gbogbo disgrace tí òòṣà máa ń kó báyàn nìyẹn a kó disgrace bá orílẹ̀-èdè a kó bá ilé a kó bá ògo a kó bá ènìyàn a kó bá ọmọ a kó bẹ́rú a kó bọ́ba a kó bá gbogbo kò sí nǹkan tó ń ṣe fún yàn nothing has nothing value to your life tí wọn bá ṣe òòṣà ní orílẹ̀-èdè nàìjíríà ṣé wọ́n máa sọ pé wọ́n máa sọ fún àwọn pásítọ̀ kan pé they must go and do ritual torí ẹ̀ ni àwọn tó bá ti sọ tòótọ́ gan nígbà ni wọ́n máa tún sẹ̀tì wọn síjẹ́ tó bá ti pé you know what don't let us go to that area but títà sọ lónìí ni pé kí ló máa ṣẹlẹ̀ tó bá sin òrìṣà wọ́n máa kó bá ọmọ ẹ̀ ọmọ ẹ̀ àwọn tó sin òrìṣà ọmọ wọn lọ sínú ọgbà ẹ̀wọ̀n ọmọ wọn ṣẹrú bẹ́ẹ̀ ni àwọn ọmọ wọn lọ tí fún ẹ̀ṣẹ̀ tí bàbá wọn máa ní bẹ́ẹ̀ ni mi ò mọ tí wọ́n ṣe léèní o tó ń kọ tó ń fi sílẹ̀ fọmọ but I can tell you mi ò rí àwọn bàbá ńlá bàbá mi mi dẹ̀ tí ì ní rí wọn sìn mi ì dẹ̀ no èmi ò ní kú ikú kan bí ò ṣe yé ní kémi kóyè láti máa ròyìn iṣẹ́ rere ọlọ́run láti preach ọ̀rọ̀ ọlọ́run but i can see iṣẹ́ ọwọ́ wọn á rí tiwọn pé n tí wọ́n ṣe mi ò mọ tí ìwọ náà ń ṣe lónìí o <laughs> ìwọ tó o borí ìṣàgájọ ọlọ́run lọ ìwọ tí o kò lè ṣe kó má ṣòro ilé bàbá rẹ bẹ́ẹ̀ ni ìwọ tí o kò lè ṣe kó má ṣòro ilé ilé ìyá rẹ o kò lè ṣe kó má ṣòro ìdílé wọ́n níbi tó bá ti ń ṣe òrìṣà bẹ́ẹ̀ yẹn ibẹ̀ máa jóná wọ́n ní Ìbàdàn jóná èmi rí ọlọ́run to God mi máa bá pọ̀ ọlọ́run gbọ́ fún kíni either you believe or not àwọn èèyàn jóná ẹni tó bá ti fẹ́ gbé mo ti rí pé àwọn èèyàn don't copy mi o ntí ọlọ́run bá sọ fún ọ ni kò sọ ntí èmi rí lèmi sùn tọ́lọ́run fi wọ̀n mi. ó ní màá jó àwọn kan níná mi ò fẹ́ sọ̀rọ̀ iná tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ṣùgbọ́n láti ọjọ́ ẹ jẹ́ ká sin Ọlọ́run ẹ jẹ́ ká gba Ọlọ́run gbọ́ ẹ jẹ́ ká submit to God hmm. ẹ má sọ pé ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run òrìṣà ní téèyàn bá ti the place that they worship tó bá ti sin òrìṣà anywhere they worship say idol calamity ikú òjijì kọ́ má delẹ̀ lérí kí ògo fọ́ sọnù kí ògo bọ́ jábọ́ kí wọ́n kú sọ́nà kọ́ máa wo ilẹ̀ lérí báyìí kán má débẹ̀ ah mo kọ̀ ẹ sọ olúwa ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n dé ilẹ̀ lérí mi olúwa dáríjì mi ìwọ tó bá jẹ́ ọkùnrin ìwọ tó bá jẹ́ obìnrin ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n achieve purpose in life bó ṣe jẹ́ ọmọ ológo tó ó ṣe wá jẹ́ Egypt ni ó ti lọ rẹ́ni ó ṣe jẹ́ Egypt because ẹ̀ṣẹ̀ òrìṣà ti wà nílé bàbá ẹ̀ ní tí wọn ò fẹ́ kí wọ́n gbé wọlé torí ẹ̀ ni ọlọ́run ṣe bá Jákọ́bù àmì ló ṣe bá Jákọ́bù sọ̀rọ̀ láti kó bá sọ̀rọ̀ ló ṣe jẹ́ kí ńlọ ẹ̀ kó fún ní léyà àmì yeah he had to get out kò lè wà láàrin wọn kó kó kó gbérí bàbá bàbá ẹ̀ náà kò lé kó tó gbérí ó tún wá sin ọlọ́run nígbà tó yá in one way or the other you have to be careful ni o in tó o bá ti fi sílẹ̀ náà ó máa máa wá ẹ kiri ni o tó bá lọ fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ gbogbo nǹkan ti ẹ̀ṣẹ̀ tó o bá lọ mu sìgá mọ àwọn tó máa mu sìgá àbáwọn tó mu gbó nígbà tó ní òtún yẹn mọ́ tó mọ́ tí mọ́ wàá kàn rí ó lè jẹ́ pé tó o bá lálàó ló máa máa rí tó o bá kọjá wájú ẹ̀ báyìí ó lè rẹ́ni tó wa mọ́tò kó máa mọ́tí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn is a bi threat èṣù ni ohun tó o bá lọ fẹ́ òun ló máa máa mú wá fún ọ torí ẹ̀ la ṣe máa ń gbàdúrà pé ọlọ́run jọ sọ mí di òkú sẹ̀ṣẹ̀ jẹ́ wà láyé yìí láyé sí òdodo tí n bá tiẹ̀ wá rí kò ní wù mí is a grace of God. Thing I used to do, I do then no more. Thing I used to do, I do then no more. Thing I used to do, sin I used to commit, I commit then no more. There is a greater change since I born again that's it that's it. ẹ yé bọ̀rìṣà mọ́ ikọ́ òjijì ló máa ń fà you are not natural you honor Satan more than God tell me kí ni èṣù dá àwọn míì àti ìwà sọ pé èṣù àwa sì yín lára fún ní kíríkọ ignorant ni ìwọ tó o bá ṣe bẹ́ẹ̀ yóò máa useless ayé ẹ̀ láàsì ni láàsì ayé ẹ̀ láàsì yẹn ó lè má jojú ẹ̀ ló máa ti ṣẹlẹ̀ ìran ẹ̀ wọ́n máa fi ilé ẹ̀gbin àgbàdo láàsì repent today because the head belongs to God tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá ń sọ pé èṣù ló láyé ọlọ́run ló ní gbogbo ẹ̀ pátápátá èṣù have nothing give your life to God tomorrow may be too late for you. Repent. Don't let Satan have you forever. When you die in sin, you're going to spend your eternity with him in hellfire. ohun tó ń ṣe ọ yẹn tí wọ́n ń rí ọ nílé bàbá ní gbogbo àárín èrò kó ti wù kó tóbi tó bójú ẹ ṣe fáìn tó ọkùnrin òun rẹ lòmíì ọkùnrin òun ta sí ó dẹ̀ fáìn gan ẹ̀mí èṣù lè bàbá ẹ̀ ti gbé fèsì ẹ̀ pamọ́ ẹlòmíì kọ̀ọ̀kan báyìí látòkè ẹlòmíì dúró fà ọkọ̀ bá ìwà ẹlòmíì ní ìwà pa gbogbo nkan lo se to fi te oko e lorun bo ti e mi osule o ti gbegbe yawo e pamo emi konka yen na mo dupe ogun ni omo nje lara baba eh irú ogun wo lọmọ ọ jẹ lára ẹ o fèyí kágbọ́ o nítorí ọ̀la oríṣiríṣi ogun ni ọmọ ń jẹ lára bàbá kì í ṣe lára bàbá nìkan àtìyá náà kí ìwọ ìyá máa wò pé bàbá náà ń sọ ogun wo lọmọ ọ jẹ lára rẹ o ara Rachel olóòṣà onírọ́ òpùrọ́ òrìbọ̀rìṣà máa pa ògo sọnù a máa jẹ́ kó máa bọ́ ti ilé ògo ilé ògo ilé akàndédé disappear ó lè lọ bá rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n kó ba kàríà ẹ̀ jẹ́ ògo ilé akàndédé disappear á lọ sọ́run ògo ilé akàndédé disappear á di pé wọn ò rí mọ́ ògo ilé ìbọ̀rìṣà ni òrìṣà lè tiẹ̀ ní tó bá da nínú ilé ló ń béèrè ní tó bá ti da lẹ́ máa ná pé wọ́n fẹ́ sacrifice fún òrìṣà lásán wọ́n ló lójú kò lè ríran ó ń gẹ̀ẹ́sì ó létí kò gbọ́ ó lẹ́nu kò lè sọ̀rọ̀ why you now communicating with evil spirits lẹ́yìn tó ti fi ara fún ọlọ́run tó ti fi ayé ọlọ́run the best solution the best thing you can do for yourself on this earth is to give your life to God alone he will give you other thing you want if everybody in Nigeria can give their life to God Nigeria will be better òrìṣà ilé ń jó òrùn hàn wọ́n pinnu fún àwọn pásítọ̀ kan wọ́n wà lẹ́wọ̀n wọ́n rọ́mọ àwọn èèyàn àwọn èèyàn wó lójú méjèèjì they count money as a blessing money is good but it's not a blessing that's not blessing that's why you see people have it they can they never rest because it's not a blessing they have money but they don't rest. They continue to look for more. They are stealing money like this. They are stealing, stealing, stealing, stealing. Because it's not a blessing. When you give your life to God today, Nigeria, things will change. That is why he's telling you, stay indoor. It's not because you want to wake, it's wicked. It's wicked. He wants to see, He wants all of you to repent. He wants you to cry to Him. He wants to know because He know you have sinned against Him, because He know your hand full of blood, because you are adult worshiper. because your heart is far away from Him. He wants you to get close to Him. He wants you to forget that thing that suffer you. You serve it. They are they appeal to the gods. Wow, he cannot solve. Orishabawo, kule àwa tí wọ́n sin òòṣà ńlẹ̀ bàbá mi eh, wọ́n sin òòṣà gan ìyá bàbá mi ilé òòṣà bá iṣu àyè wà nù yàrá gbogbo orú bíbá mága bó so taya i cover my hole bí gbogbo inú ilé tèmi ó ṣe white báyìí epo òróró míì epo oríṣiríṣi nǹkan àwọn tó ti depo depo depo depo sí tó ti ń ṣe òróró sí nínú yàrá tí èbèrè kú sí èbèrè lórúkọ nickname ìyá bàbá mi is èbèrè ìmọ̀lẹ̀ ló ń jẹ́ èbèrè mi di ẹ̀ morúkọ ẹ̀ gángan but èbèrè ìmọ̀lẹ̀ ẹ̀ náà ma fi ń pè èbèrè mi ìmorúkọ ìyá tó bí bàbá bàbá bàbá mi àmì ìyá yẹn torí ó ti fẹ́ ọba kó tó tún wá fẹ́ ọmọ ọba ọkọ méjì ló fẹ́ táà mo ṣe mọ̀ pé èèwọ̀ ni and màmá tó bí bàbá mi it caused a lot of calamity for my grandfather that's why when they talking yesterday tí mo fi hàn pé kínní ọmọ ní ọ̀rọ̀ tó ń sọ yẹn báwo lè ṣe mọ̀ nìkan the spirit of God interpret to me and ibi tán dẹ̀ ti bí mi mo ṣe wá mọ rísìn mo máa ń béèrè pé why did you create me in this family why did I come from this home why did I know these people why am I just sit attached to them but when it is time you know ẹ stop òòṣà stop it go to God olórí kò sin ọlọ́run kò lé láti sìn tí ẹ bá sin ọlọ́run tòótọ́ nobody will take you like a slave again no anybody that will deceive you again pé don't go to church you don't need to preach to don't go ìpàjọ ọ̀pọ̀ ọlọ́run ọmọ ọlọ́run wọn ń kọ sílẹ̀ but you know what everybody go have personal relationship so that we can break you so your wear out your blessing that Satan has stolen he will get it back tó will say God will give you another but you don't have personal relationship with God how will you get something from him how can you be blessed Nigeria you don't have personal relationship with God. Have it today. Tomorrow may be too late. Thank you for today. Heavenly Father, Oh God, tell me, tell one olólùfẹ́ mi, ẹ tó ronúkúwàdà lónìí tí wọ́n ní wọn ò sí òòṣà mọ́, má sí òòṣà mọ́ o, tàdúrà ìbá máa jẹ́ tiẹ̀. Tó bá sì ń sọ pé o máa sìn tó dẹ̀ ń sìn, kò ń ṣe tiẹ̀ o, I no go deceive you. Ò ń gbọ́? Ṣùgbọ́n tó o bá ti sìn, yèké pósó tayábà. i no dey take bá fi oògùn lo fe ọkọ ọkọ yẹn o ma ní ẹ ma fi kú ni tó o bá fi oògùn fe ìyàwó ìyàwó yẹn ma tọ́jú ẹ tó ma fi bojo iku e ni. gbogbo nkan ti mi ìgbàgbọ́ mi dúró lórí ẹjẹ àtò dodo Jesu n kò jẹgbẹ́ kẹ́ ló ń kán lẹ́yìn òru kọ́ńlá jésù mo dúró mo dúró lé. kírísítà pátá ilé mìíràn iyanrìn iyanrìn ló jẹ́ mo dúró lé kírísítà pátá ayérayé ilé mìíràn bàbá o iyanrìn ni. bẹ́ẹ̀ ni mo fẹ́ gbàdúrà fáwọn èèyàn god bless you lórúkọ jésù àwọn òrìṣà tó ti sìn nílé bàbá àtẹ̀yìn àdúrà tí mo fẹ́ gbà lónìí ó nìkan i cover myself with the blood of jesus my daughter with blood of jesus my people with blood of jesus magebo sotoyoba nítorí pé mo gbé ọlọ́run mo sọ̀rọ̀ ọlọ́run ló lò mí láti sọ̀rọ̀ rẹ̀ jáde mo gbàdúrà fún yín broda adémọ́lá lórúkọ jésù òòṣà tó ti sìn lé bàbá yín tẹ́lẹ̀ rí tẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀ èyí tó lè máa kó àwọn oore yín kan dání bóyá tó lè máa mú kẹ́ má ṣe pé láyé lórúkọ Jésù gbogbo òòṣà náà ọ̀run tó dá ayé àti ọ̀run ọ̀rọ̀ fúnra rẹ̀ ó wọ ọbẹ̀ lọ o ó gbàre yín jáde fún yín ẹ̀yin di òmìnira lọ́wọ́ òòṣà bàbá àti ti ìyá yín lórúkọ Jésù tí ò kì í jẹ́ kí wọ́n gbègbè ayé tó péye lórúkọ Jésù ẹ̀yin àti ọmọ ẹ ó gbẹ̀gbẹ̀ ayé tó péye ẹ ó ní testimony ẹ ó fi ògo fún ọlọ́run nìkan. Hmm. mo fẹ́ gbàdúrà yé bá ṣe kápó màmá mi ìfẹ́ káyé mi jóná mi ìfẹ́ káyé àwọn olólùfẹ́ mi jóná bẹ́ẹ̀ ni àìsàn tó wà lóde òní ó ń jó ayé àwọn èèyàn nínú sọnù náà ó ní ẹ̀ṣẹ̀ ibi ẹ̀ṣẹ̀ á máa rùn yéèké bó so tayaba ma nèké bọ́bọ́ bó ṣe ń tẹyẹba ẹ̀ẹ́rí ni àwọn ibì kan wà ibi ẹ̀ṣẹ̀ ó ń jóná hmm. àìsàn tó wà lóde iná ni ó ń jó àwọn ibì kan hmm. ó ní ibi ẹ̀ṣẹ̀ ó ní màá jó dànù hmm. ó lórùn sí mi ọlọ́run fi wọ̀n mí mi ò fẹ́ kí nàìjíríà jóná mọ́ àwọn èèyàn tí ń bá jáde padà lọ́sàn-án máà tí wọ́n dì tán purọ́ mọ́ yẹn ẹni kí wọ́n tú sílẹ̀ ẹni tó bá wà níbẹ̀ <laughs> ẹni kí wọ́n tú bẹ́ẹ̀ ni wọ́n purọ́ mọ́ ni sọjí tóbi rẹ̀ ẹ gbàgbé ó wọ aṣọ black kan bì kan ó da omi sórí àwọn ènìyàn èmi ò di ìpè oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni mi ò sọ pé bóyá tó bá ṣe òun mìíràn ọ̀bọ̀ tọmọ tó ń gbé yẹn òun kọ́ ló gbọ́mọ believe ẹ gbàgbọ́ bó ṣe jẹ́ nìyẹn hmm. mo sì ti sọ́rí pé àwọn kan kọ̀ sí wàhálà fún àwọn ènìyàn <laughs> bẹ́ẹ̀ ni ọdún àwọn èèyàn máa sọ pé kí lọ́dọ̀ bí ọlọ́run ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ kọ́ làwa ṣe ń ṣe ṣòtìyé many people are expecting now kí ìdájọ́ yẹn dé báyìí báyìí ṣùgbọ́n tó bá dé ìbínú ọlọ́run ò lè dé kíkiní ẹ̀ báyìí nobody will be able to stand it and they cause trouble torí ẹ̀ lọ́lọ́run ṣe máa ń wọ̀nù a máa sọ fún àwọn èèyàn sọ fún ọkàn ronúkúwàdà ó yá lọ sí Nénéfè kó lọ sọ fún wọn báyìí ó yá ìwọ dìde sọ ó yá ìwọ dìde gbéra kó sọ. Hmm. ire mi tí ìlú mi kó dání ṣé kí n tọ́ fún yín many people tó kò ní ilẹ̀ wọn tí wọ́n lọ sí ìlú bòmíràn ilé wọn wà polluted or kó jẹ́ pé God is taking them aside to break from their evil àwọn òòṣà ilé bàbá wọn àti omóborí tó máa ń ṣe ní ilé wọn they go through pains Anybody in abroad, go and check yourself. You don't come in vain. There is a time, there is a reason. Either people are after you. Because even Jésù ńgbà tí wọ́n bí tí wọ́n gbé sá torí ẹnìkan wà after ẹni. Yes, for you to fulfill your destiny at time because you have a lot of killers in your surroundings. But you know what? wọ́n nígbà tí Hẹ́rọ́dù kú wọ́n wá ní kán dá Jésù padà ìwọ Hẹ́rọ́dù tó ń wò mí mi ìmọ̀ ẹni tó jẹ́ Hẹ́rọ́dù fún wọ́n ní koronúkúwàdà kó má bàa kú Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe koronúkúwàdà nígbà tí Jésù sì ti wá sáyé ó ti farahàn láti wá gbé iṣẹ́ ìṣòro kò fẹ́ ikú rẹ ó pè ọ sí ìrònúkúwàdà ni fi òrìṣà sílẹ̀ wá o ọmọ ìgbàlà wálé o wá wọlé ayọ̀ kílé ayọ̀ tó kún wá o ọmọ ìgbàlà wálé o wá wọlé ayọ̀ kílé ayọ̀ tó kún aṣàkóbọ̀ wálé o jésù máa ń pè é ìbàrẹ́ ayé o ṣóhun nìṣọ̀tá ọlọ́run wá o ọmọ ìgbàlà wálé o wá wọlé ayọ̀ kílé ayọ̀ tó kún. mú mi dé ìlú ògo níbi táwọn mímọ́ ń kọrin kọrin yìí solúgbàlà. mú mi dé ìlú ògo níbi táwọn mímọ́ ń kọrin kọrin yìí solúgbàlà. kí lórúkọ Jésù ìyè lórúkọ rẹ̀ ọ̀nà kan ṣoṣo tá a lè gbà délé ológo. bẹ́ẹ̀ the only one, the truth and the light. ọ̀dọ̀ òṣà yẹn kò lè gbà ọ́ ẹ̀gún wà níbẹ̀ ó kàn ṣe gbòòrò ní ẹ̀tàn ni wá sọ́dọ̀ Jésù lónìí. It is well. wọ́n ti kó oore rẹ pamọ́ sínú wẹ́ẹ̀sì òkùnkùn nílé bàbá rẹ ó dẹ̀ wà nílùú Canada ó wà nílùú London ó wà nílùú Italy ó wà nílùú Japan ó wà nílùú Germany ó wà nílùú Korea ó wà nílùú Turkey ó wà nílùú India ó wá ń wa káàkiri ní ìlú wọn yẹn wọ́n sì kó pamọ́ sílé bàbá rẹ báwo ló ṣe lè gbà á. a máa ran níṣẹ́ nìyí omnipresent omniscience ọlọ́run tó wà níbi gbogbo tó péjú síbi gbogbo tó lè ṣe ohun gbogbo a lot of people ọjọ́ tí wọ́n ti bí wọn ni wọ́n ti miss ẹ̀ wọn mọ̀ bí wọ́n ti miss ẹ̀ torí ilé òòṣà tí wọ́n ti bí wọn sí kì í ṣe jọ́hun ó sọ fọlọ́run gbà á jáde fún mi ó ní when I go into the battle with the Lord Jesus Christ I am a winner you have to go with the God this moment you have to go pẹ̀lú ẹ gbúdọ̀ lọ pẹ̀lú ọlọ́run ní àkókò yìí sínú warehouse òkùnkùn ọlọ́run gbọ́dọ̀ gbà jáde èmi wọ́n jọ́ kan mo ti sọ ẹ̀rí fún yín rí tí ọlọ́run fi wọ̀n mí wọ́n gbé mi lọ inú iná yẹn àwọn veterans inú ilé bàbá inú ilé tí màmá mi náà fún wọn mi níjọ́ náà lọ́hùn gbogbo owó tó yẹ kí a máa ná lójoojúmọ́ wọ́n dẹ̀ ń sun nínú iná. mo gbàwẹ̀ mo ti sunkún mo ti gbàdúrà àwọn èèyàn máa ń pè lọ́mi pé kí ni mo máa ń pa mẹ́lẹ́kùn mo ní kò lè yé yín bí òṣàlẹ̀ bàbá mi ṣe lágbára tó ni bí ti ilé ìyá mi ṣe lágbára tó ni bí ti àwọn ènìyàn tó yí mi ká àti ibi tí mò ń lọ bó ṣe ní agbára tó ni i'm been crying for that time long time but ọlọ́run ò jẹ́ kó mọ̀ kò jẹ́ kó wọ̀n lójú mi ọ̀pọ̀ ni òsunkún tí mo sun wọ́n ti lo glasses for long time mi ò gbéraga o pẹ̀lú ọjọ́ orí mi mo dúpẹ́ tí n bá tún wọra mi gbà màmá lọ́ọ̀dà sí tẹ̀ǹkì. mo wà nínú àwẹ̀ àti àdúrà mi ò kí ń sùn màá tó bá ti máa ń gbàdúrà màmá kìlìbà kìkì in fact àwọn èèyàn wá gba hmm, mi ò fẹ́ sọ yẹn lẹ́nu. bó ṣe pè mí nìyẹn ó ní bọ́lá o ṣadé o mo ní mi ìrẹ́ tó pè mí ṣùgbọ́n mo gbóhùn mo de wà ní deep sleep mo wà ní trance ẹ mọ̀ pé orun kan wà ó dẹ̀ ní màá rìn nǹkan ṣe ni ó ní you go with somebody now mi ì disobey mo de ní òkè ẹnìyẹn dẹ̀ di adẹ̀bẹ̀rẹ̀ journey òkè adẹ̀ ń lọ adẹ̀ ń lọ adẹ̀ ń lọ adébẹ̀ àwọnú iná yẹn kò jó mi àbájọ tó ní tí o bá ń kọjá nínú iná mi ò ní jójú ẹ àwọn ìṣòro kan náà wà láyé tó dàbí iná tó dàbí omi adé bẹ́ẹ̀ aṣáà ń lọ nínú náà yẹn náà ò jó mi ẹni yẹn ó wọṣọ ṣáṣọ sójà mi custom ti nàìjíríà ìdá aṣọ custom ọ̀ sójà ló wọ̀ ṣáṣọ sójà àbí custom ló wọ̀ ó sì mú ọ̀pá dání ọ̀pá yẹn báyìí mo ṣáà ń tẹ̀lé lẹ́yìn ẹ mọ̀ kí ọ̀ tẹ̀lé yàn ó wá débì kan ló bá dúró láàrin gbogbo bẹ̀yẹn a lot of result, a lot of report is there ní ọ̀nà àpáàdì ó dúró èmi náà dúró bí ó ṣe dúró báyìí tó bá ti dé tí áńgẹ́lì yẹn áńgẹ́lì tó bá ti dé gbogbo àwọn other demon tó wà in charge of your cases tó bá ti ń kọjá ibi tó bá ti dúró sí they will be confessing wọ́n máa kà bó ṣe dúró síbi ibẹ̀ yẹn ẹni tó wà nídìí ọ̀rọ̀ yẹn kàn jáde pé wọ́n gbé wá ni o wọ́n kàn ní kó máa ṣọ olùṣọ́ lásán lòun jẹ́ inú pálí sugar st louis ni èmi rí nìrànlọ́jọ́ náà lọ́hùn-ún wọ́n gbé síbẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ sí kà nìyẹn bẹ́ẹ̀ mi ṣe gbọ́ bẹ́ẹ̀ mi ṣe mọ̀ nìyẹn ó kàn bẹ̀rẹ̀ sí kà wọ́n gbé wá ni kì í ṣe òun àwọn èèyàn ló gbé wá òun wọ́n kàn ní kóun máa ṣọ ni ẹni yẹn tí mo rí lọ́jọ́ yẹn lọ́hùn ó dàbí kùkùté kùkùté tó ń pè ní real life yẹn mo ṣe máa ń fèèyàn ṣe bí ẹ̀mẹ́jù kúmà tó máa ń ṣe ẹ̀mẹ́jù ẹ̀zálẹ̀ yẹn tó ń kà yẹn ṣùgbọ́n ẹni tó ń tí mo tẹ̀lé yẹn mi ò rójú ẹ̀ ṣùgbọ́n mo ṣáà ń tẹ̀lé ẹni ẹ bẹ̀rẹ̀ sí kà ó wá fi bókò ṣe mú stick yẹn tó wà lọ́wọ́ kàn fi ṣí pálí sugar, yẹn pálí ṣúgà yẹn ò jóná láti ìsàlẹ̀ àtòkè wọ́n de gbogbo owó tó dẹ̀ wà nú ẹ̀ dẹ̀ ń jóná wọ́n dẹ̀ sọ níjọ́ yẹn lọ́run pé gbogbo owó tó yẹ ọjọ́ ti ọjọ́ yẹn owó tó yẹ kí a ná tí ọlọ́run máa ń fún ẹ ní blessing everyday òun ló ń jóná yẹn everyday they waste your resources ogun ilé bàbá àti tìyá oúnjẹ tó yẹ kó o jẹ wọ́n máa fojú pọ́n ẹ wọ́n máa wẹ̀sẹ̀ sọnù they are waster agbára tó ń wẹ̀sẹ̀ ògo mi ó ṣe gbé níjọ́ yẹn lọ́run ọ̀rọ̀ tí ẹni yẹn kàn sọ kò bá sọ̀rọ̀ gbogbo bó ṣe ń kà ní ìgbà tó yá tọkàn gbé kúrò ó sọ̀rọ̀ sọ pé láti òní lọ iṣẹ́ rẹ̀ ìyẹn mi pé ìbá òfin náà you must not touch it again that is when my mommy started èmi that's when my mommy started mami <laughs> that's when my, we started having food to eat in there despite pé you <laughs> don't know anything people that talk chichichichichichichi that is when my mommy tó bẹ̀rẹ̀ sí ń ṣòwò jèrè mami ò ṣòwò jèrè rí ìyẹn ni mo wá sọ pé ìgbà yẹn tí wọ́n fi wá fún mi lówó ká fi bẹ̀rẹ̀ business ní business yẹn flori when i talk ìgbà mi ọ̀dọ̀ mummy mi lọ́yọ̀ bá bí ọmọ gbà mìíràn ò ní mọ̀ ẹlòmíì tó bí ọba kò mọ ọba yẹn ẹlòmíì tó bí prophetess kò mọ̀ ẹni tó bí jésù gan àwọn tó bí tẹ́ ẹ̀ bá mọ̀ dáadáa wọn ò dá mọ̀ títí di ọ̀la ọ̀la mẹ́wàá wọn ò gba ti jésù níbi tí wọ́n ti gbé bí because wọ́n dámọ̀ ẹni rí mi ò mọ̀ ẹni mọ̀ ò mọ̀ ẹni mọ̀ kò rí. some men they are gift some women they are gift they are you know some people they are just a blessing to the generation but some people they don't know them in fact mo tún máa ń rí póríkì máa ń rò mí wọ́n ní ọmọ abẹniwá jẹun abẹniwá joyè bàbá ẹ kò síbi tí Ọlọ́run rán mi lọ I'm going to work there. They may be thinking that they want to bless me. But at the end of the day, I just say I want to. Ọlọ́run kàn fẹ́ lò mí láti work níbẹ̀. Ìgbà yẹn nínú ṣe wá ń pé wọn ò mọ nǹkan tọ́lọ́run lò fún àwẹ̀ ní gbogbo àti àdúrà But Ọlọ́run sọ pé he use your soul, ó yá move. He use Abraham also, Use I see for many people. Ó gbẹ́ kànga tó ń gbà lọ́wọ́, ó dìgì ọ̀ ẹ̀ tó di tẹlòmíì, tó di tẹlòmíì. ó ní má fọwọ́ kàn mọ́ I now woke up I was now expecting kí màmí pè mí nígbà yẹn lọ́hùn mo ṣe wọ́n sì há mi mọ́ but at that moment tí wọn ò bá há mi mọ́ kí n stay indoor kan take lockdown I won't be able to have personal relationship like Joseph mo mọ̀ pé màá pera mi ní Joseph obìnrin mo gbogbo tí mo gbà là kọjá náà because of òṣàlẹ̀ bàbá mi àti òṣàlẹ̀ màmá mi. And God wants to use me. He wants to mean to. He wants to use me to break some people. He wants to break some people, but he wants to make me. He wants to use me. And before he make you to break, he wants to use you. He break you also. He remold you. He break you. He remold you. Then that's the tó o lè Yeah. é wò nìyẹn. Ẹ mọ̀ pé you sọ pé mo like orin àlèsè He has a meaning. tó bá struggle tọ́lọ̀ bá sọ pé this is how mo tún fẹ́ mòdè rèé bó ṣe lè dùnwò rèé bó ṣe lè ṣe you cannot o ò lè mòdè ara ẹ̀ kó dùnwò o ò lè ṣe fúnra ẹ̀ kó dùnwò o ò lè ṣe kó mèkè you cannot it's not possible o lò fẹ́ my dear olúwa níbi tí mo wa olúwa mi ò fẹ́ tọ̀ mọ́ mi ò fẹ́ jẹ aporó mọ́ mi ò fẹ́ jìyà mọ́ olúwa lọ síbi tí ire mi wà olúwa gbà fún mi. nínú wíẹ̀sì tí ogun lè bàbá mi àti òòṣà tó ń kó pamọ́ sí tẹ máa ṣe rílẹ̀ mi báyìí ó máa da ẹrù dẹ̀ pọ̀ ńbẹ̀ tó lọ́n bá ṣe ẹ lójú nínú ilé bàbá mi bí wọ́n gbogbo orí páànù mi ilé yẹn wọ́n pọ̀ o ọmọ bàbá mi pọ̀ gan o tó bá pín ìkà yẹn síbi mẹ́rin ilé bàbá mi ìyá kan ni bẹ́ẹ̀ ni wọ́n ń fẹ́ra wọn ṣùgbọ́n mẹ́ni ọ̀bí tán fi ṣe odi yẹn ìmí ti fẹ́ wo ìmí ilé ìlú bọ̀ tó bá wo ọbẹ̀ tó bá ní ojú àmì you see a lot of virtues there that the demon and the i mean àwọn òòṣà tán sì tán ti kó pamọ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nílé bàbá tiẹ̀ òun ló jẹ́ kó o di criminal sí gbòòrò òun ló jẹ́ kó o bẹ̀rẹ̀ sí ní ṣe irun gbogbo ìgboro ṣe dàrú torí òòṣà tó ń sì le bàbá rẹ̀ ó wá di pé bọ́wọ́ mi ò bá bà má fi kọ̀kọ̀ fà á you get more deeper you now wá ṣe ju bàbá tó bí ẹ lọ. Joseph ò ṣe bẹ́ẹ̀ ó gbà fún Ọlọ́run ó dẹ̀ bẹ́ẹ̀ despite pé ojú pọ́n ìyà jẹ kò rí ẹnì kankan mọ́ ó gbà fún Ọlọ́run pé bí mi ò rí anybody mọ́ Lord I know I know one day I know something going to happen bí mi ò rí ẹnikẹ́ni mọ́ ó gbàgbọ́ pé you created me it's a for for purpose ní ìgbà tó wá ní personal relationship yẹn ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn tó gbé sínú ní tó ti dò sínú ayé rẹ̀ ó jẹ́ kó bẹ̀rẹ̀ sí ń yọ jáde now your gift will usher you to the front don't worry don't lose hope don't be downcast they forget you already even the father that promised that I love you when your mother die because ìyàwó tó fẹ́ràn jù ti kú but he forgets you you call you cannot even call anybody again he disconnects they disconnect although if he, he, the father was sad but he had no choice until God finish working until tí ọlọ́run parí iṣẹ́ until tí ọlọ́run jáde until tí ọlọ́run fara wọn until tí ọlọ́run sọ pé ibi tí o wà yìí tó ń bá bá ẹ níbẹ̀ wọ́n tún lè wọ́n lè yọ ibi tó wà yìí until tó change position until tí change ayé rẹ̀ kò rí bákan náà mọ́ ipò rẹ̀ yí padà láti inú ọgbà ẹ̀wọ̀n lójijì lójijì lójijì lójijì láti inú ọgbà ẹ̀wọ̀n ó lọ sí ààfin lójijì láyáyé ebèdí òdòmù pọ̀ àti ti Joseph lójijì làdá sọ̀rọ̀ námánì adẹ́tẹ̀ lòun lójijì làdá sọ̀rọ̀ Sólómọ́nì ọba ẹ̀bùn ẹ̀ ó sọdí olówó ìmọ̀ ọgbọ́n àtòyè <laughs> lójijì lòlò ayọ̀mí kémi ó ń jó òrìṣà ò ẹ yé sin òrìṣà mọ́ òrìṣà ò dára ní sísìn ọlọ́run ló dá ayé àti ọ̀run kò dá ohun mìíràn láti bá ṣorogún bí òṣì òun fúnra rẹ̀ ni alágbára ni ẹlẹ́dàá ayé àtọ̀run ògbèjàkẹ́rù ó boníjà bẹ́ẹ̀ ni lójijì olúwa yí ayé mi padà sí rere lójijì turn my situation around make things happen for me in Jesus name. God bless you. God bless you. Má jẹ́ ń parẹ́. Òṣèlè bàbá mi máa ń wẹ̀sì ayé wọn ni. Ó wẹ̀sì ti bàbá mi o. For real. èmi tí mo wà lónìí àánú ni mo rí gbà because ó bẹ̀rẹ̀ pẹ̀lú mi exactly wàá máa ní kí ló dé tó fi rí nǹkan kan jí gbé lára bàbá ẹ̀ o love nǹkan tó gbé wá you because you love your father ẹ̀jẹ̀ ti rùn o ti mú lára ẹ̀jẹ̀ o jì ó lè lọ́mọ bẹ́ẹ̀ ni ó lè lọ́mọ láti ilẹ̀ láti ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ó lè ní wọ́n láti inú bẹ́ẹ̀ ni oúnjẹ tó bá jẹ wọ́n jẹ ẹ̀jẹ̀ wọn á lò gbogbo nǹkan ẹ̀ wọ́n máa jí gbé wọ́n á tún jọ ẹ́ bíi tó. ó bẹ̀rẹ̀ pẹ̀lú mi ogun tó borí bàbá mi kò ní borí èmi ohun tí mo jí gbẹ́sẹ̀ lára bàbá mi tí òòṣà náà tó wá fi ń jẹ mí níyà ọlọ́run gba gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ mi gba gbogbo ẹ̀kọ́ lára mi gbogbo ìwà òòṣà gbogbo ìwà ọ̀dàlẹ̀ gbogbo ìwà ìkà gbogbo ìwà burúkú ọ̀run mú kúrò nínú ayé mi ọlọ́run gbà kúrò lára mi hmm, má sọ pé ò ká o ayé ní ìkà natural thing is a natural thing. ẹlòmíì àwọn èèyàn báyìí pé ìwọ ìwọ tá máa padà nù hmm, stop ṣe bẹ́ẹ̀ o stop bẹ́ẹ̀ ni kí tí ẹ ń ṣe ọmọ ọlọ́run hmm, èmi tí mo sọra mi nù sínú ọlọ́run nígbà tí mi ò rẹ́nì kankan mọ́ ta ni mo fẹ́ rí mi ní sára mi rìn síbẹ̀ wọ́n ní kí n sọ fún ẹ nígbà tí òṣò ń jẹ yẹn gbẹ́kẹ̀lé ó wò pé kára ọmọ yẹn fẹ́ jẹ pray to him change your way everybody need to repent this time of repentance thank you òòṣà ò dára stop òòṣà father in jesus name my daddy and my lord mi ò fẹ́ sin òṣìṣà mọ́ gbogbo tí mo bá mú bí òṣìṣà tó ń yọ mí lẹ́nu ọlọ́run jọ dáríjì mi lónìí gba òṣìṣà kó lọ́wọ́ mi kó jẹ́ kí n sin ìwọ nìkan ni mo fẹ́ jẹ́ òṣìṣà mi ọlọ́run òṣìṣà mi òṣìṣà ọlọ́run mi òṣìṣà mi òṣìṣà ọlọ́run mi òṣìṣà mi òṣìṣà yìí ni òṣìṣà mi ọlọ́run mi ràn mí lọ́wọ́ ṣàánú fún mi ṣàánú fún àwọn olólùfẹ́ mi gbogbo ṣàánú fún èmi àtọmọ ọlọ́run jọ ní gbogbo ìgbà mo fẹ́ máa wo ẹ̀yìn olùpínlẹ̀ ẹ̀ṣẹ̀ àti aláṣẹ ìgbàgbọ́ mi orílẹ̀-èdè nàìjíríà dọwọ́ rẹ̀ bàbá olúwa jọ ràn wọ́n lọ́wọ́ láti kó sílẹ̀ ọlọ́run gba ilẹ̀ nàìjíríà lẹ́ o ọlọ́run jọ̀ọ́ o ọ̀pọ̀lọpọ̀ tá a bá sọ báyìí wọn ní kíni ànígbọ́ ànígbà hmm. ọlọ́run jọ̀ọ́ la orílẹ̀-èdè nàìjíríà kọjá sísọ pé kẹrin lọ́jọ́ tó ti pẹ́ tẹ bá dẹ̀ rìn tẹ bá ṣe fẹ́ bẹ́ẹ̀ ṣe lẹ́ fẹ́ rìn tẹ bá rìn bẹ́ẹ̀ máa sun nàìjíríà pátápátá ṣùgbọ́n àánú ni kẹ́ fi gbà wá o gbogbo ẹ̀ṣẹ̀ tí nàìjíríà ti dá àti àwa náà ta kura wa olùwàjọ àánú la fẹ́ ṣàánú fún wa ọlọ́run mo dúpẹ́ tẹ ti gbọ́ ẹlẹ́kùn fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí jagun ẹjọ́ olórí ẹ̀rọ tèmi ẹja wọ pátápátá mo mi mi lórúkọ jésù lórí àwọn ọmọ mi ojú ò ní pọn mi mọ́ bí wọ́n ṣe ń fèlè bàbá mi tó máa ń jábọ́ àbí tó wọn kì í rí àbí tó wọn kì í tẹ́gbẹ́ àbí tó máa ń kú ní àkókò kan èmi kọ̀ láti kú bẹ́ẹ̀ lórúkọ jésù tó pè mí wà nù kristi mo di ẹ̀dá tuntun ohun tí àtijọ́ ti kọjá lọ oníkèésì ó di tuntun èmi di tuntun lónìí àwọn ọmọ mi di tuntun ẹ̀yin olólùfẹ́ mi di tuntun ẹ nínú òòṣà lé bàbá yín láti òní lọ ẹ̀mí òòṣà ó kò lára yín gbogbo agbára òòṣà ó fa yé yín sílẹ̀ gbogbo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 money we are all safe in Jesus. Now, as mountains surrounded Jerusalem, oh God Almighty, the creator of heaven and earth, surround our life with blessing, with favor, with goodness, with testimony. We break through, I break through, I shall see it in Jesus' name. Me don't délé bàbá tèmi, Me débẹ̀ mo kọjá beluruko Jesus. Jésù. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ní orúkọ jésù ẹ dé ilẹ̀ lérí ẹ̀yin ò ní kú sọ́nà bí èéfín lórúkọ jésù ẹ ò ní kú sí bèbè ilẹ̀ lérí ẹ ó dé bẹ́ẹ̀ ní orúkọ jésù èmi náà dé mo gba agbára mo gba ẹ̀mí mímọ́ mo gba ọlọ́run wọnú mi ó gbé mi rìn mo tẹ̀síwájú bẹ́ẹ̀ ni mi ò ní takú sọ́nà bí mọ́tò ti táyà ẹ̀ jò lórúkọ jésù mi ní takú sọ́nà bí méjì tí mọ́tò ti ẹ́ńjìn rẹ̀ ti nọ́ọ̀kì ẹ́ńjìn nú mi ẹ̀mí mímọ́ gbé sí ẹ́ńjìn tuntun ẹ́ńjìn tàdúrà ẹ́ńjìn tó yan ọlọ́run tó ń sọ̀rọ̀ ọlọ́run ó lọ gbé sínú mi tó sínú mi agbára ẹ̀mí ẹ̀mí gbàkóso thank you father hallelujah méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah orúkọ mi ò tí ì padà bọ́lá fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ ak ọ̀tún bọ́lá evangelist ni adisa bẹ́ẹ̀ ni esteri um, ayaba that's my my baptist name love you guys adémọ́lá baba ok god bless you ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ṣàmì lónìí a tún padà wá ẹ jọ̀ọ́ o ẹ̀yin tèmi màá máa wá màá sì máa bá yín rò láyé àti àlàáfíà stay blessed stay fọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni kò sì fọ àyà rẹ̀ ẹni tó bá torí pé ẹni tó bá ti ní ọwọ́ mímọ́ àti àyà funfun wọ́n ní òní ò rí mm, ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo ní ọwọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ mm. bẹ́ẹ̀ ni fọwọ́ ẹ̀ àti àyà rẹ̀ wash your hand bẹ́ẹ̀ ni wash your hand wash your hand wash your hand wash your hand ọwọ́ rẹ̀ tó kún fún òṣà àti ẹ̀jẹ̀ wash it wash it papa mò ń bọ̀ ẹni bá ní má dé ni mi ò ní dé báyìí tèmi máa bá yín láyé àtàlàfíà love love love love.